والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ìdánilẹ́kọ̀ọ́ wa tún ní ó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tí a pè àkọlé rẹ̀ ní talẹ́ni tó yẹ kó máa bá àwọn sọ̀rọ̀ ọlọ́pàá ní ìdàkejì tàlọ́ yẹ ká máa gbọ́rọ̀ lọ́lẹ́nu rẹ̀. ìdánilẹ́kọ̀ọ́ yìí ọjọ́ ìtẹ̀síwájú pẹ̀lú ọ̀nà ìdàbẹ̀rẹ̀ sí ní ṣe ní ìkọjọ́ sọ méjì sẹ́yìn ní ìlú Ìlọrin. ilé ìtumọ̀ ti fi ìdánilẹ́kọ̀ọ́ yìí ìtẹ̀síwájú lórí ìgbà tí sí ní ìṣàlàyé rẹ̀ níjọ́sí àti sàlàyé bó ti ṣe pàtàkì tó kẹ́nikẹ́ni kí ẹ bá máa bá àwọn yẹn sọ̀rọ̀ lọ kọjá ní tó ní ma ẹ̀ máa nítorí pé ọbẹ̀ máa sọ nípa náà ọbẹ̀ máa sọ nípa nípa Muhammad sallallahu alaihi wa sallam ọ̀nà yẹn ló jẹ́ kẹ́nikẹ́ni tó bá wà ní ìṣòro ilé kọjá tó ní wọ́n yẹ ẹjọ́ padà sẹ́nu tí ọba nígbà òun náà ní pé yóò máa parọ́ mọ́ náà ọba lọ́pọ̀lọpọ̀ yóò sì máa parọ́ mọ́ náà Muhammad sallallahu alaihi wa sallam lọ́pọ̀lọpọ̀. ìjọ́sílẹ̀ ìgbàlè wa a rí i pé ẹnikẹ́ni tó fẹ́ máa báwọn èèyàn sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ náà àti nípa àtànàbì sallallahu alaihi wa sallam la sabila lahu ila dhalika illa bil-ilm olè rọlọ́ bí ti wuli kéré ma láti jẹ́ni tí ó láǹfààní àti máa ti bẹ́ẹ̀ tí ọba ní ma ó sì tún wá gbọdọ̀ jẹ́ni tí ó jẹ́ olódodo lórí ìmà eléyìí tó lọ mọ yẹn nítorí pé kò sí bó ti tẹ̀lé tó ti bẹ́ẹ̀ kí èèyàn máa sọ bọ́lọ̀ sọ anabi sọ̀rọ̀ bá fà àríwá àlè sẹ́lẹ̀m sọ èsì ìbéèrè tẹ béèrè nípa kíni ìdájọ́ ọlọ́run nípa nǹkan báyìí òní nǹkan báyìí báyìí lópin ìgbà tí èèyàn ọ̀gá ti jẹ́ pé èèyàn ní mà tí ó sì jẹ́ olódodo nídìí ìmọ̀ yẹn àbúkà ajá tí èèyàn ní mà nípa tí èèyàn fẹ́ gbèsè lọ síbi rẹ̀ ó sì jẹ́ ní títí pé òní máa pa lórúkọ àpọ̀ mọ́sáfà nínú nǹkan tí ń lọ síbi rẹ̀ yìí báyìí ọgbọ́dọ̀ jẹ ojú ọgbọ́dọ̀ jẹ kójú ọ̀nà tí èèyàn ń tọ̀ láti máa báwọn èèyàn sọ̀rọ̀ náà ojú ọ̀nà tó dáa ni nítorí pé ojú ọ̀nà ti pọ̀ ó pé gba ọgbẹ́gbẹ̀rún gbogbo oníkàlùkù nínú àwọn ẹni tí sìn tó àwọn ojú ọ̀nà yẹ́lẹ́yẹ́lẹ́ wọ̀nyí ìgbàgbọ́ wọn ni kójú ọ̀nà táwọn lọ dáa ni àwọn àmọ́ padà síbi ojú ọ̀nà anábà Muhammad sallallahu أدعو إلى الله على بصيرة أو أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين tẹ́lẹ̀ ìbáyé wa ajẹ́ ike ọ̀tọ́kẹ́nì kan jẹ́ ni tí wọ́n máa pèpè lọ sí di tọ́lọ́ọ̀ tí ó sì máa báwọn èèyàn sọ̀rọ̀ nípa tọ́lọ́ọ̀ àyà àti tó bá jẹ́ ike ojú ọ̀nà nàbì Muhammad sallallahu alaihi wa sallam ní sọ. àwa gan alára kọtọkọtọna kátẹ́tí fẹlẹ̀ jẹ́ sílẹ̀ fún abẹ́ gbọ́rọ̀ lọ lẹ́nu ẹnìkan ẹ̀ àfẹ́ni tó bá ní mà tó sì jẹ́ olódodo nípa àmà tó níyì tó sì jẹ́ pé orí ìlànà ànábì Muhammad sallallahu alaihi wa sallam lọ́wọ́. ọwọ́ rẹ̀ sẹ́ni tó ṣe é pé ayé rẹ̀ àti ìṣesí rẹ̀ ọjọ́ nǹkan tó dáa ayé rẹ̀ àti ìṣesí rẹ̀ ọwọ́ rẹ̀ jẹ́ tó dáa ògbọ́dọ̀ jẹ́ni tó ṣe ike bá ti ṣe ń ba níbi ìbàjẹ́ kan láti ń gbọ́rọ̀ rẹ̀ níbi ìbàjẹ́ mi bó ti fẹ́ sí wọn níbi ọ̀kan ló tún dá wọlé mi irú àwọn wọ̀nyẹn tẹ́gbẹ́ bì náà ni four one nine ni ìjàmbá ni bí kókó kan lọ wá ipò èèyàn wá ipò èèyàn làwọn fẹ́ lò àbí agbáyé èèyàn làwọn fẹ́ lò irú àwọn wọ̀nyẹn ọ̀rọ̀ náà wọn lọ fẹ́ gbọ́ lẹ́nu kí ni tọ́ fẹ́ bọ́ ọ̀tọ̀ àbí ọ̀sọ̀ wọn náà ti pààmù tí ọ̀sọ̀ di babaláwo. ọgbọ́dọ̀ jẹ́ ní pípé pé ojú ọ̀nà tí ń tọ̀ ojú ọ̀nà tó dáa ni ìròyìn rèé ti ṣe ìròyìn tí ọ̀dà ọjà ni tó dúró dọ́gba nípa ọ̀rọ̀ rẹ̀ ó sì jẹ́ni tó dúró dọ́gba nípa àti rẹ̀ kọjá pé òdi rẹ̀ ò sínú rẹ̀ ẹjẹ ń sọ sí tó wà nínú ọkàn rẹ̀ ìjẹ́jẹ́ rẹ̀ gbogbo ẹ̀ lọ mọ́ a ti mọ̀ ikú sẹ́nìkan bá ní òun fẹ́ máa ọba sọ̀rọ̀ òun fẹ́ máa gbẹnu ọba àdú sọ̀rọ̀ tọ́ba bá ti fún láǹfààní máa sọ̀rọ̀ lọ́dọ̀ gbogbo wa pátá èèyàn pàtàkì lákàrú wa fún ẹni tí ń ọba sọ̀rọ̀ èèyàn sallallahu alaihi wa sallam ọdájú pé ayé wọn ta gíga táyé yìí wá ta wọ́n fẹ́ máa sọ nípa ọlọ́run tó dá sọ́mọ méjèèjì àtìlẹ̀ méjèèjì wọ́n fẹ́ máa sọ nípa aránsẹ́ rẹ̀ tó fẹ́sẹ̀ islam tó fi rán ọdájú pé ayé tọ́ga òun náà láàyè eléyìí tí ọ̀fẹ́ dúóyò ẹ̀gbọ́n tó lọ sọ ni ọlọ́run ọba ni yẹtọ̀ fún lẹ́kẹ̀tẹ̀ kẹlẹ́ yẹtọ̀ fún lẹ́kẹ̀tẹ̀ ọlọ́ni yẹsẹ̀kúnà olílẹ̀ ọ̀hún yóò fi ìkùnfẹ̀lì kàlàlà yẹsẹ̀kúnà kà wọ́n ń béèrè wọ́n ń béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ wọ́n ń béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ olílẹ̀ ọ̀hún yóò fi ìkùnfẹ̀lì kàlàlà dáwọn lóore rẹ̀ anábì sọ̀rọ̀ bá àdìsọ́lá pé ọlọ́wọ́n bá yóò fún yín ní èsì ìbéèrè ẹ̀sìn eléyìí tẹ́ ẹ òun nípa àlìkàlàlà ẹni tó kú tí ò ní bàbá tó sì kú tí ọ̀fọ̀ mọ́tá yìí eléyìí ni wọ́n ń pè ní kàlàlà nínú ilm al-miras nípa àmọ̀ bí wọ́n ti ń tẹ́gùn ẹni tó kú tí òfin bàbá sílẹ̀ lẹ́ ọ̀sùnlẹ̀ kò wọlé fọ́ra òfin bàbá sílẹ̀ kọ̀ọ̀kan má lẹ̀ tọ́mání kò fi bàbá sílẹ̀ yẹn kó kò fi bàbá bàbá gan lẹ̀ tọ́mání kọ̀ọ̀kan má lẹ̀ yẹn kó kò tún lọ́mọ ọmọ gan láyé wọ́n bí ọ́ léèrè nípa àdájọ́ ẹ̀sìn nípa wọn báwo láti tó gún orú wọn kò lè lẹ́hùn ní ìkùnfin kàlàlà sọ fún ẹ̀rí ànábì sọ̀rọ̀ bá àwọn àlewà ní sọ́lẹ̀ tí ọlọ́run ọba yóò fún eléyìí ìbéèrè bẹ́ẹ̀ ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí eléyìí tọ́jà má àlùkálẹ̀ àlẹ́ ẹni tí ń bá wa sọ̀rọ̀ ọlọ́run ní gbogbo àwùjọ wa gbogbo tó bá ń bí wọn léèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó bá wọn náà ń dá wa lóhùn iṣẹ́ ọlọ́run tọ́lọ̀ wọn bá ń ṣe nípa fóun ló ń sọ fún wa nípa ẹ̀sìn kọ́ jẹ́ni tí àwọn àròyìn tó pè lára rẹ̀ nítorí pé àyè tó ọfẹ́ tẹ́sẹ̀lé àyè tó ga púpọ̀ ni àyè tó ga púpọ̀ ni kó tí lọ́ọ́ mà ikú kò sí àtẹ́kẹ́ àtẹ́pamọ́ lọ́wà ọlọ́run kò fi ọlẹ́rìí tó bá ti lọ́ọ́ àgbélà kílíàmù nípa báwo ló ti ṣe báwo ló ti sọ tó ṣe àwọn èèyàn lọ́nà ni àbọ̀ wọn mọ̀nà torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé àyè ẹlẹgẹ́ ńlá ọ̀nà àlàyé à ń bá èèyàn sọ nípa tọ́lọ̀ ẹni tí wọ́n bá wá di ipò yìí mú ọgbọ́dọ̀ ní ìmàgídí ọgbọ́dọ̀ ní ìmàgídí al-ilmu bish-sharia ọgbọ́dọ̀ ní ìmà nípa tọ́jọ́ mọ́kùn ṣẹ̀ríà ọlọ́wọ́n bá wa. nítorí pé gbogbo béèrè táwọn èèyàn máa ti lọ́dọ̀ rẹ̀ ilé ìtọ́wọ́ pọ̀ jù ń bẹ náà ni pé ìjọ́tọ̀ àbíọ̀tọ̀ ìjọ́tọ̀ àbíọ̀tọ̀ èwo ló yẹ ká tì èwo yẹ ká tì ni wọ́n lọ́ọ̀ tó jọ́ràn yẹn lórí wa tá a gbọ́dọ̀ pè é báyìí làwọn èèyàn máa bí ọ lórí lórí tèrè kọ́ mọ́bà wa dẹni tí wọ́n máa sọ nípa ọlọ́ ohun tó mọ̀ nípa rẹ̀ eléyìí tọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ dandan ni kọ́ ọ wá nà nítorí pé àti màá ká máa sọ nípa ọlọ́ ohun tó àmọ̀ nípa rẹ̀ ìwọ ọlọ́wọ́n bá ṣe ìwọ ọlọ́wọ́n bá ṣe o kálíbà wa sọ́ra sí ìwọ̀ yìí àti káwá mà màá láyé ilà ìfẹ̀lẹ́ bí ìfẹ̀lẹ́ kò wájú ẹnjọ́sọ yìí kò lè rọ̀ wá lọ láti jìnnà sí tọ́lọ̀ wọn bá ti lé wọ̀ àyàká sí adẹ́sẹ̀ ti di rẹ̀ ńkọ́ ó ti dọ̀nà yìí kò lè ṣe ti kó jìnnà sí ìwọ pé parọ́ mọ́lọ̀ kò lè ṣe ti kó jìnnà sí ìwọ ti sọ nípa ọlọ́run tó mà nípa rẹ̀ àyàfi kọ́ wá mà adẹ́sẹ̀ ìmọ̀ ìwé ńkọ́ ó ti di ọ̀ràn ó ti ọ̀rọ̀ yẹn nípa gbogbo ẹ̀ tó bá fẹ́ mọ̀ sọ nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam tẹ̀wárí ìmọ̀ yẹn ó dùn máa fẹnu sọ kọ̀ọ̀rọ̀rùn láti mi kọ̀ọ̀rọ̀rùn láti mi ṣùgbọ́n nínú ìgbésí ayé wa kiri ike gbogbo èèyàn pátá náà ni máa fẹ́ kó nǹkan mà gbogbo èèyàn pátá ni máa fẹ́ kó nǹkan lórí àtẹ̀tọ́mà àtẹ̀tọ́mà lórí gbogbo èèyàn ló kápò níléyàn asisi ma yi pé láàyò náà lò láàyè ìlà àlà jẹsẹrẹ mìíràn dáa kò rọrùn kéèyàn onímà ẹ̀yà àfi lórí gádà wàhálà èèyàn ò lè nímà ẹ̀yà àfi lórí gádà wàhálà àìmọye ọjọ́ iná ni wọ́n sùn lẹ́ni tó jẹ́ pọ́ táìpù sùn ẹni tó táìpù sùn kò sùn àìmọye ọjọ́ ni wọ́n jẹ́ igbe lásìkò tí àwọn èèyàn míì tí wọ́n gan ni wọ́n máa sí gbéra kan lọ́wọ́ máa pàkàdé lọ́wọ́ máa kà kan bọ́ọ̀ máa gbìyànjú láti hà kan nítorí wípé kíni tọ́rọ̀tì nàìjíríà wọlé tẹ́sílùkù mẹ́tẹ́ẹ̀lì káha ìnẹ́sẹ̀bí nàìjíríà tẹ́sílì àlẹ́ yẹ́bẹ̀sì. ó wù ọ́ láti sàtẹ́yẹgẹ ṣùgbọ́n òkùnà láti gba ojú ọ̀nà tó yẹn máa gbà láti sàtẹ́yẹgẹ. ìwọ́n gbàgbé ọkọ̀ ojú omi kì í rìn lórí ẹ̀pẹ̀ ọkọ̀ omi kì í rìn lórí ẹ̀pẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ sàtẹ́yẹgẹ kò ní máa rẹ kò ní mọ̀lẹ́ títí tí obìnrin kan ti wá la ẹsẹ̀ tó yẹ lọ sọ̀rọ̀ àwọn obìnrin kan múna sọmọ nǹkan rẹ̀ fi máa lu ilà ní sọ̀bìrì gbogbo tó kúrò láyé òun náà ni màá sọ di rọ títí tọwọ́ mi ò fi ba tí mo ràn kàn nítorí pé ẹni tó fojú sùn láyé kì í tẹ nìkan lọ́wọ́ àyàfẹ́ ní bá ní sùn kì í tẹ nìkan lọ́wọ́ àyàfẹ́ ní bá ní sùn. تروم العزة ثم تنام ليلا يغوص البحر من طلب اللهان أفجع أو أنت عليكم أترى على جانب gbogbo ẹni tó máa wá lóòlóà yóò kó sínú òkun gbogbo ẹni tó máa wá lóòlóà òkúta olówó yìí ní yẹn yóò torí bọ́ náà tí o bá jẹ bẹ́ẹ̀ tó bá gbé létí bèbè òkun tó bá gbé létí bèbè òkun ọ̀dàrà rẹ jẹ ni o kò sí nǹkan kan tó lè rí mú bẹ́ẹ̀ o lè rí lóòlóà mú bẹ́ẹ̀ torí ẹ̀ nígbà tó ti wá jẹ́ pé tó sọ̀rọ̀ gidi ni kọ̀ rọrùn púpọ̀ fún àwọn èèyàn láti wá mà ìdí ìlú olóbi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa wá ìmọ̀ kẹ́kẹ́ nígbà tó bá wá débi kan áwọn ah, ti tó bá yẹn tó bá yẹn nígbà tó fi sọ́ọ̀tún mi ṣòro ti kókó lè jẹ́ nà èsì mẹ́tẹ̀mú tó yọ ti wà lè jẹ́ nà tó dandan kí wọ́n àmọ̀ yìí àti gbọ́rù rẹ̀ láì máa yé gbà tó nàìjíríà dán lẹ̀ lába ọ̀pọ̀lọpọ̀ àgbà yìí nígbà tó lọ́ọ́ ti gbà fún mi tí mo ti ẹ̀ ti ti fẹ́ hajj wọ́n bá wọ̀ ọ́ ẹ̀kọ́ ìtìlẹ̀ pọ̀ jù tọ́ba wọ ọkọ lébi lọ́la ẹ̀kọ́ ìtìlẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lè ṣe inú wọn ká dára wọn kọ́ lẹ̀ nítorí pé kí ni ń bẹ nínú nǹkan àbùkù ń bẹ nínú nǹkan àbùkù pé nǹkan tí mo lè ṣe kí wọn kọ́ lẹ̀ kí n ká dára láti ṣe kí n kọ́ lẹ̀ kí n ká dára láti ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn òun náà ní rọrùn fún láti wá náà ṣùgbọ́n gbogbo wọn pátá ìní máa wù láti ṣe fún pa àwọn lólùmọ̀ ìdí mi tó fi jẹ́ ike àti zayidu àti amúrò mi nàdá wọn máa wẹ̀ wùdú ọmọ tó kàdú pé olùmọ̀ ní bàbá yọjọ olùmọ̀ ní bàbá yọjọ abẹ́yẹ òrí lórí láti sọ pé ìbùnú rọ́ṣù pàṣẹ wọn wọn ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ káàdà làálùmọ̀ fẹ̀sọ̀dọ̀ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀kan nínú báyà àwọn èèyàn ni máa ṣùgbọ́n nìsín ara ẹ̀wù lọ́wọ́ ara ẹ̀wù lọ́wọ́ lọ́sọ̀rọ̀ àti yọ àlùkẹ́bà rẹ̀ ó lè máa wọlé ní ìdí àwọn bídíà àlùkẹ́bà rẹ̀ ó máa wọlé láwọn ẹ̀mí rẹ̀ ó máa wá kọ́kì ọ̀rọ̀ àdúgbò ààrẹ̀kùnmọ̀lùwà ààrẹ̀kùnmọ̀lùwà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìdí àtọlọ́tọ̀ kù tó bá ní kọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀rí kó kíni sọ kíni sọ tó sì kọ́ wáyé lé ìlẹ́wù subhanallah eléyìí túmọ̀ wọ́n sọ fún mímà tí wọ́n ti ti gbogbo èèyàn ló lè ti wàhálà sí mímà. لكل إلى شأو العلا حركات ولكن عظيم في الرجال صداس gbogbo èèyàn ló lè tàbí ọbẹ̀ bí ìgbà tó máa ní kè é ń tó lókè rírí gbogbo èèyàn ló lè tàbí ẹ̀kẹ́ kété òkè ńlá là ń lọ òkè ẹ̀fà ẹ̀fà mi lọ màdé mẹ́ta ti gbogbo èèyàn mélòó ní olùdó èèyàn mélòó ní olùdó tó bá sọ pé kékeré máa ń Kilimanjaro ńláàgùn gbogbo ẹjọ́ bá ti gùn ẹgbàá wa mílíọ̀n náírà pẹ̀lú ògùn ọlọ́ gbogbo oníkàlùkù ní òkú yẹn àtẹ̀tẹ̀bi ńpa àtẹ̀tẹ̀bi ọ̀pa oníkàlùkù òkú yẹn wá mílíọ̀n wọn mọ̀ pé ẹ̀rì kẹ́lò mi ò ní sí ìrìn five hundred meters tó ti sọ̀kalẹ̀ pé ah, ọ̀pá mi ah, nígbà tí ìsọ̀rọ̀ lórí bá bù ìtọ́rọ̀ ní àṣegbà mélòó la ń ṣe ẹ̀gbọ́n tó <laughs> bẹ́ẹ̀ ni iná ló fà ló fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa ń gbìyànjú táwọn fẹ́ wá náà ṣùgbọ́n wọn ilé wa débi kan tí wọ́n fi sàtẹ́yìn a sì ti mà ẹnikẹ́ni tó bá fẹ́ wà ní kókó wọn máa bá èèyàn sọ̀rọ̀ lọ ọgbọ́dọ̀ gbìyànjú gidigidi kò ní ní àsìkò sinmi ní ti pé títí tó fi gbà wẹ́ẹ̀rí o ní ti pé wẹ́ẹ̀rí ẹ̀rí kì títí tó fi kú kò ní ní sinmi yẹn kí gbogbo ìgbà nínú gbèsè ayé rẹ ìwà àti tíra rẹ ìwà àti tíra rẹ ìwà àti tíra rẹ tíra gan ti dàbí ìyàwó kan náà àwọn rẹ. ẹkọ ọmọ tó mẹyà ọmọ tí ọmọ kàwé nítorí kọ ọmọ bàbá fìdí rẹ̀ torí o ti mọ̀ kọ́ ọmọ bàbá padà dáláì mọ̀ torí ẹ̀ wọ́n á máa bá tíra rẹ̀ sọ̀rọ̀ títí dọ́jọ́ kú rẹ̀ ètò pákó fi tíra àbí tòkiri ọ̀hún ni wọ́n wọ láìbírì mi kí wọ́n àárí pé tó tíra síbẹ̀ wọ́n lẹ́ ṣe àyìn dàkẹ́mìnà láì ṣùgbọ́n òní máa fẹ́ ògiri àti sọ àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí abọ́ táwọn obìnrin máa fi tó kọ́ bọ́ọ̀dù bẹ́ẹ̀ báwọn abọ́ yẹn wọ́n ti agbára àwọn obìnrin lọ wọ́n èsì jọ wọ́n èsì jọ wọ́n kà tó bẹ́ẹ̀ jọ́tà lè tó kọ́ bá wá ní wọ́n wàá yọ̀ kọ́ wọ́n fi gbóúnjẹ fún ó sì lè jẹ́ pé plastic rubber náà fi gbóúnjẹ kọ́kọ́ ọkọ náà mọ̀ wá òkú subhanallah àtàbọ̀ ìṣèlú lóyún jọjọ pé pílásìkì lẹ́sìn bó ń fún ẹ ṣéyìn wá ní dúkìá ni òkè dúkìá tó dágbára ẹni lọ bẹ́ẹ̀ ní tíra àrí kọ́pọ̀lọpọ̀ tó ń pera wọn lẹ́ni tí ń wá ẹlòmíì yọ ọmọ ọmọ lọ ta tẹ òun wá méje méje òjò wo lè máa sọ ǹjẹ́ sọ lè yé kò lè yé òun kí ló dé bàbá yìí àyè kẹsẹ aláàbò kẹsẹ kù nínú káńtà tó ń kojú àdínní láti sì rí pé bọ́ọ̀lù méje ní ọgbà la hawla wala ẹ̀ ń ọ̀wà kódà ní ìsìn ló ti bẹ̀rẹ̀ ó ti wà láti ti wà lọ́wọ́ àwọn mùsùlùmí nínú ìtẹ̀tọ́ ń sọ nípa àwọn èèyàn wọ́n láwọn èèyàn ó sì máa ma wọ́n wá síbi tí wọ́n ti ń ta tíra tuntun pọ́n wọn ni wọ́n fi pọ̀ tíra yẹn títí àlàfo lára tí ń tíra yìí ra tíra tó ti pípọ̀ yẹ kí fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn wọn wá mà lónìí bí wọ́n ti pé nínú ọ̀rọ̀ inú ọ̀pọ̀lọpọ̀ ti pàdánù rẹ̀ wọ́n ní vetrol èèyàn gbọ́dọ̀ gbọ́n èèyàn gbọ́dọ̀ gbọ́n ẹni tí ó bá wá ọmọ gbogbo ọmọ tó bá fẹ́ wá láyé ọ gbọ́dọ̀ gbọ́n nítorí pé ìmọ̀tẹ́rì yẹn ìṣẹ̀lẹ̀ ni tí máa ń kọ́ láyé gbogbo ọmọ tó máa ń kọ́ àwọn kan fún ọ ní kọ́kọ́rọ́ ni àwọn ò lè kọ́ ní gbogbo ọmọ ọgbọ́n orí tọ́lọ̀ bá fún ọ yẹn ni wọ́n wá máa lò láti fẹ́ ìmọ̀ yẹn lójú láti fẹ́ ìmọ̀ yẹn lójú láti fẹ́ ìmọ̀ yẹn lójú torí pé wàá padà rí nínú ìgbésí ayé rẹ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ tó ṣe wípé ìrànlọ́wọ́ ọlọ́run ti mú ọ mọ́ eléyìí tó ṣe pé kò sẹ́nìkan tó kọ́ nínú àwọn olùkọ́ rẹ̀ ṣùgbọ́n látàrí pé ọmọ àgbà ọ lò ọwọ́ àti àti àwọn ti dáadáa. irú ẹni tó ẹni tó bá pọ̀ kò lè tó bá pọ̀ kò lè kẹ́kọ̀ọ́. sọ àwọn àwọn olùmọ̀tòtò nǹkan ọmọ nílé kéwú àwọn ló lè sọ fún yín. báwo ni èkó máa wùyà tó káwọn ọmọ tó wọn akọ tí ó kọjọ tó wọn gbọ́n kọjọ tó wọn ní làákàyè tó tó wọn ní fún olùkọ́ yẹn ní wàhálà ti pọ̀. tó bá ti sábà ìwọ̀n hàn nù tó ti sábà ìwọ̀n hàn nù tó tó máa ń ṣẹlẹ̀ olùkọ́ bá ti di pé bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo olùkọ́ tó bá ń wọnú kíláàsì yóò máa sọ fún pé ẹ̀ṣẹ́ ìhà lẹ́yìn tó ẹ̀ẹ́dẹ́ mẹkánik ibi tó wà yìí kìí sáyé rẹ̀ àyè yìí kéré sí ọ ọ̀yọ̀ ká promote ẹ̀ double promotion triple promotion pọ̀lá ìdí ìlú dájú máa kọ́kọ́ lómi kò tí ẹ̀ parí junior secondary ní ti kéwì tó fi gbé lọ senior secondary lẹ́sẹ̀ nàìjíríà nílẹ̀ lárúbáwá ọ̀nbẹ lórí pé ń kẹ́kọ̀ọ́ sẹ́kọ́ndìrì lọ́wọ́ ìní wọ́n ti pè ní òtún ẹ̀ lọ sí yunifásitì level ó tún á léwu náà o lọ́jọ́ wájú wọ́n lè béèrè pé sàtífíkẹ́tì sẹ́kọ́ndìrì yìí ń kọ́ kó tó ti kọ́ ẹgbàá dìgírì ọpọlọ mi extraordinary ni so wọ́n wá wò kókò yẹ kí lùmọ̀ ọ̀sẹ̀ máa bá ti kọjá pé oníṣẹ́ sàlàyé máa ń dọ́nà so at least ṣèyàn gbàgbé ẹ̀ but afojú ara wa rí bẹ́ẹ̀ nígbèsè ayé yìí ẹni tó ṣe pé àtijọ́ one class ní senior secondary level ní Sudan tẹ́sí kan wọ́n ti pè competition tó ní agbára kọjá títọ́ ó ń ṣẹlẹ̀ láàrin wa olùkọ́ tó ṣe bẹ́ẹ̀ ká àti náwó ẹ̀sìn bí yẹn ti kà á ti ṣẹlẹ̀ àmọ́ gbàgbọ́ pé lásìkò tí fi ń sinmi. tọmọkùnrin yìí báyìí à ń pè ní nbáìlò ọjọ́ mẹ́fẹ́ ní báà competition tó wà láàrin wa pẹ̀lú ẹ̀ ó ní agbára kọjá ti sọ. àwọn olùkọ́ máa ń sọ fún wa sáyé ni kékeré sáyé yìí ni kí á ní ká tí ì bá sáyé wa wọ́n ní ká kọ ìwé fẹ́ òun tí òun lò lọ sí university level wàláhì láti ìgbà tá a ti wà ní two hundred àbí ọdún kejì ní senior secondary school ló ti wà university level ń fẹ́ ṣùgbọ́n ìrònú aburú tó tún wà ń bẹ̀ lọ́la di lọ́la ò níwèé wọ́n ti pè é bó ló sọ wá fẹ́ dé yunifásitì àbí òye wa tó eléyìí túmọ̀ sí kété ẹ bá gbọ́ ẹ lè kẹ́kọ̀ọ́ táwa ni máa rán lọ lónìí rí i pé àwọn tá a lè gbọ́rọ̀ lẹ́nu ọmọ tó bá ti dọ́ọ̀lù ọmọ tó bá ti gọ̀ ni ọmọ sábà rán lọ lé kí ó àtọ̀rọ̀ ọmọ tí ń rán àwọn lọ lé ọmọ tó bá ti bàbá màmá rẹ̀ lọ jẹ́nẹ́rálì àwọn ọmọ tó fẹ́ máa rán lọ bẹ́ẹ̀ láwọn àdúrà kan tẹ́ lè ṣe táwọn ọmọ yìí gbọ́n. àmọ́ ọmọ tó ti fẹ́ yà pa wọ́n ní bẹ́ẹ̀ lábẹ́ apẹ̀tẹ́ ọ̀rọ̀ wọn bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bí iná ló fà á tí ti ń wọn náà bá sọ ti burú. torí gbogbo kó wá bá nǹkan bí ní máa tí ọmọ bá ti yàtọ̀ àlè àti kọ́ kọ̀rọ̀ àti kọ́ ọmọ tó bá yàtọ̀ àlè kọ̀rọ̀ bàbá yóò kọ́ wàhálà débi pẹ́ẹ́mí ọ̀fẹ́ bọ́ ẹ̀mí ọ̀fẹ́ bọ́ torí rẹ̀ látàrí bẹ́ẹ̀ àkọ́kọ́ pàdánù àwọn èèyàn púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ọ̀ṣáà lọ́pọlọ torí pé ọmọ tó bá ń mọ̀ wọn ò ní ràn wá lè jó àwọn wò ó pé ìwé tètè bí owó eléyìí tí kí ó wò ní bí rárá ó wá jẹ́ ká lóògì àwọn ẹni tó wà talented àwọn òdìtẹ̀lẹ̀ kí ó wá kódà àwọn tó máa sọ fún ọmọ ẹni tó bó tó bó ṣe ńlá ìkéwù lọ́wọ́ kàn ẹ̀gbọ́n ti discourage ẹ̀ nítorí pé kí ni táwọn èèyàn rò owó ilé ayé ìlànà owó ilé ayé ìlànà ni wọ́n rò iná ọlọ́pàá ló fi jẹ́ pẹ́ lómi ó ti dàgbà dàgbà dàgbà dàgbà kó tó wá múra rẹ̀ wá lè jó kí ló dé tó fi wá jẹ́ pàdúrà rẹ̀ là ń sẹ̀sẹ̀ ń kọ́ lálẹ́ fún àwọn fínísì ni ẹbí tiẹ̀ kọ́ sọmọ fún àwọn òbí tó máa ti rí kọ́ ọmọ wa talented wọn ní bá ronú lè jó kọ́dà wọn tún máa wò pé táwọn bá mú lọ sí lè jó tí ń lọ rọ̀lẹ́ yóò tún máa pa ọpọlọ rẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé àbùkátà ẹni tó ní làákàyè ẹlẹ́ẹ̀kejì حرف ينظر تنسون نكياج ينظر تنسون نكياج قول إني ما صوب عن نكياج وجايك قول نسكو كرات نما وقد صاني كاتر عقاني واني الكافي في فقه أهل المدينة المالك الكافي في فقه أهل المدينة المالك الإمام ابن عبد البر ọlọ́kọ tíra yìí wọ́n wá sọ rẹ̀ pé lónìí yìí máa rí mo wá yẹn kan máa ti kà láti bẹ̀rẹ̀ dé parí rẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ní mànù máa kà tíra yẹn láti bẹ̀rẹ̀ dé parí ẹ̀ nígbà tó dé di tíra lọ́ba rí pé bì méjì òtítì ní kà láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ báwa lè kà wá ọba tẹ́ àbí ẹ̀kọ́ ni aha tí mo bá wá ọba tẹ́ ẹ̀ pé láàrin láàrin jọ mẹ́wàá. téèyàn ọba ní ojú kòkòrò àtìyànjú àti mímà kò lè mímà. èèyàn sì gbọ́dọ̀ kà nípa àtàwọn ẹni tó ṣe mímà eléyìí ó téèyàn lójú kòkòrò láti wá mà. alimami nawawi rahimahullah téèyàn bá ka ìtàn tó ṣe ayé rẹ̀ wàhálà yóò wúyàn láti mímà. ọdún mélòó ni bàbá yẹn ti láyé bí forty five ẹ adúrú tíra tó ṣe kalẹ̀ ó wáyé pé yẹn ka ìtàgídí ayé rẹ bóòlù ti wá mà ti tó tó tó mi síra ọdún yìí ti ayé wa kí la rí sí àárín kankan ti lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wàláhì eléyìí túmọ̀ sí i pé àwọn náà ń bùkátà láti kà nípa tó nímọ̀ tó nímọ̀ tó nímọ̀ tó nímọ̀ eléyìí ó ti wá lójú kòkòrò láti nímọ̀ ó ti ṣe àwọn náà lójú kòkòrò láti fẹsẹ̀ àwọn ọmọ wa istibar amúkàtà sùúrù gidi sùúrù gidi ẹni tí o bá ní sùúrù gidi wàláì sàláì kò lè wà mọ́ kò lè wà mọ́ nítorí pé gbogbo èèyàn nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní wà mọ́ àti rí yóò wù wọn láti mímà gbàtà má di orí rẹ̀ sáré pé kò rọrùn wọn kò sẹ ẹ̀rọ zayidun mu'alliman oríṣi gbogbo yẹn ṣe oríṣi gbogbo yẹn ṣe oríṣi gbogbo yẹn ṣe ọba tó rí tiẹ̀ onídàá ìlú ẹsì mọ̀álẹ́mù ẹsì gbẹ́rù máa ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ abó wa ni onídàá ìlú mọ̀kútàdà onídàá ìlú mọ̀kútàdà onímọ̀ fún ọ̀ndọ̀gbọ́mà onímọ̀ fún ọ̀ndọ̀gbọ́mà. wọ́n مرفوع بالابتداء قلنا ibtida wọ́n وعلامة رفعه الضمة الظاهرة في آخره قلنا وناوي فيعني كتوي أن زيد مرفوع بالابتداء <laughs> زيد مرفوع بالابتداء زيد مرفوع بالابتداء أبي زيد مبتدأ mọ̀tò ọ̀nbẹ̀lẹ̀sídà lọ́ba ni yàda kù kí ó lé o kí ó lé o bí àwọn kan bá máa dá mọ́ bí kí wọ́n bá wọ̀ wá tẹ̀mí lọ sí bí kí wọ́n bá wọ̀ wá tẹ̀mí lọ sí. tẹ̀dínú àti rẹ́ni tó wá pẹ̀lú ìgbónára tó ní agbára kó wọ́n ní màná yìí. ṣùgbọ́n kọ̀pẹ́ kò jìnnà ló túlẹ̀ kọ̀pẹ́ kò jìnnà ló túlẹ̀ nítorí wípé.

صلى الله عليه وآله وسلم ذكاء وحرص وصبار وبلغة وإرشاد أستاذ وطول وطول زمان يقول لي يقول إيه لي طب إن جد ثاني كنت أدفع لنا طب تقو طب لو إنجازي نلا الأربعة kìí ṣe dandan kìí ṣe dandan òun náà ní kéèyàn kẹ́kọ̀ọ́ títí dé yunifásitì kó sì wọ yunifásitì ńlẹ̀ lárúbáwá kéèyàn tó mọ̀ nípa ẹ̀sùn ọlọ́run kìí ṣe dandan nítorí pé àti màáyí kọ́ pọ̀ nínú àwọn èèyàn náà tọ́lọ̀ ọ̀dọ̀ ẹlẹ́dàá wa tó fún wọn láǹfààní àti lọ́lẹ̀ lárúbáwá báwọn ìwádìí tó ti ń gba àwọn dé náà ààrẹ kọ́ ẹ̀sùn kàtàkì kọ́ àwọn gan ò sí nípò ẹni tó lè bá a sọ̀rọ̀ lọ. bí ẹni tó lọ sí àwọn ilẹ̀ lárúbáwá kan sáfòkọ̀ bò láti rí nígbà tí máa lọ síbẹ̀ tó bá dé ó lè jẹ́ pé kò ní ètò dàwà ńlọparí tó bá wá dé sẹ́yìn bá ní sọ ẹ má bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ méjì káwọn èèyàn kan wà lásán báyìí láì jẹ́ pé ẹ má bá wọn sọ̀rọ̀ lọ nínú àtọ́kọ́ ọ̀rọ̀ ọlọ́run bá wọn fún wọn mọ nípa ọ̀rọ̀ ọlọ́run kankan tó lè bá wọn sọ eléyìí ṣẹlẹ̀ ní wàá kẹ́yìyà èmi mò ń sì mò ń sì sọ fẹ́ni náà èmi ní sì fún létí kọ́rọ̀ ọlọ́run mo fẹ́ máa báyàn sọ wọn mọ nípa ọ̀rọ̀ ọlọ́run kankan tó fẹ́ báyàn sọ náà ibo ọdún mẹ́rin ní orílẹ̀-èdè lárúbáwá báyìí ó ní ẹ tó bá ọdún mẹ́rin kọ́ ó ní alifalisafatu àbí rọ́lá ẹ̀ríkà kiri túbà àkàrà tó èkó màtí wọn wá lọ ọlọ́sọdún mẹ́rin nílẹ̀ lárúbáwá ọwọ́ àti olóòlè báyọ̀ sọ̀rọ̀ ọlọ́ torí pé nítorí ọlọ́kọ́ ni alifalisafatu alìsìlámìyà mo ní pé òun sàwádà ní abẹ́ ìtọ́ ló ń sọ ó ní wàlúwà ìbọn fẹ́ sọ náà ni mo ní bọ́yá ń gbà tó ní tíra tó sọ nípa ẹ̀sìn nítorí pé ní kọ́ńtì yẹn àwọn ọ̀kẹ́sìn fún lọ títí tọ́ torí ẹ̀ wọ́n lè máa tọ́jú kòkòrò pé kọ́sá ti lọlẹ̀ lágbára ìgbéyìí ẹ ọ̀fẹ́ lọ Algeria ẹ ọ̀fẹ́ lọ Libya ẹ ọ̀fẹ́ lọ kìnnìkan ẹ̀rọ lọ́sọ̀kan lọ kọ́kọ́ kúkọ́ wálé. tètè ọba yẹn tí ràfẹ́ tẹ́ńtẹ́ pẹ̀lú lárúbáwá tó gbọ́ yìí tí ò ní lè sàkó ọmọ sọ fáwọn èèyàn ó ní wàhálà ò ní lè sàkó ọmọ sọ fáwọn ah, ah, wàláhì eléyìí túmọ̀ sí kékeré ṣe májẹ̀mú fẹ́ni tí ó wà tí ó wà ní kókó lè bá wa sọ̀rọ̀ lọ oníkókó lọ sí yunifásitì nílẹ̀ lárúbáwá. ìdí ni kí àwọn olùmẹ̀sìn náà tí wọ́n ti wà látìgbà tí ìsìláàmù ti dé títí di òní yìí majority àwọn olùmọ̀ ńláńláńláńlá yẹn wọ́n dé yunifásitì wọn àdé yunifásitì ṣùgbọ́n wọn ṣàdédé dénú màlá àfi nítorí pé wọn kọ́ màlá tòló wọn wá ìgbà kìkìkì yunifásitì yunifásitì tó wà lọ́jọ́ alákọ̀ọ́kọ́ onáà ní Jami'atul Azhar ní Jami'atul Azhar tó wà láyé lólùmọ́ ti pọ́yé. tọ́ jàmí àti zaituna tẹ́bá lọ sí tónù ọ̀lẹ́lẹ́kejì ọ̀nà sì ti more than one thousand years ní ìsìn tónù tó wà láyé làwọn olùmọ̀ ti wà láyé ṣùgbọ́n gbà tó di pé bó làwọn olùmọ̀ yẹn ti wá ní màtí wọn tẹ̀sí pé kò sí invest àwọn onímọ̀ nítorí pé wọ́n wà ṣẹ̀ sí à fún màtí wọn wá wọ́n lọ wá mọ̀ lọ́dọ̀ àwọn tó ní mà wọ́n sì wá lẹ́sẹẹsẹ ẹ gbọ́ pé èèyàn kọ́ nípa alukur'an ọkọ̀ nípa tẹ̀síìrì rẹ̀ ẹ gbọ́ pé èèyàn kọ́ nípa àdé ọkọ̀ nípa kutubu sita Bukhari Muslim Abu Dawud An-Nasa'i Ibn Majah Tirmidhi ọkọ̀ nípa gbogbo ẹ̀ ẹ gbọ́ pé nígbà tó ti wọ́n ti branch pẹ̀lú sọ́kàn fíkú mẹ́tàbù lọ́fẹ́ kọ́ àwọn ummahatul kutub tó wà bẹ́ẹ̀ ọkọ̀ ń pa rẹ̀. ó tún kọ́ nípa ilmu lugha nítorí pé ilmu wasila ni tó bá kéde kó lè gbàgbọ́ yìí funfun tó ń ka yẹ. ẹ wọ kó ka Alfiyyah ibn Malik. ọmọ ó tún ka Shuruh lórí Alfiyyah ibn Malik lórí sírísírísì. ọkọ kọ́ gbogbo àwọn síra yìí àwọn náà jiná wọ́n jiná pé ìdí nìkan ti dé sọ ike kọ́ dandan kó lọ sí yunifásitì kó tó dé lùmọ̀ tó lè máa báyàn sọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ìmọ̀ mélòó ni ọ̀rọ̀ akọ́lé. ìrọ̀ sọ̀tọ̀ ní ọ̀rọ̀ lẹ́sàn-án ìmọ̀ mélòó ni ọ̀rọ̀ akọ́ tó ti jẹ́ pọ̀rọ̀ lẹ́bí wọn ti ẹni nígbà tó kọ́ tá àlẹ́mù tá àlẹ́mù tá ọtí lọ kọ́ akúbàrí ọkọ̀ débì kan onígbà yẹn kọ́ wọn máa máa dàgbò ọtí lọ kọ́ síra kan bàbá tó dá pípọ̀. tọ́ nígbà tó ka gbogbo eléyìí tá tọ́ba ara aláwà ni báwo tó kọ́ mà láì jẹ́ pé bóyá ìmọ̀lọ́kọ̀ ohun tí kọ́ mà ìmọ̀lọ́kọ̀ nípa rẹ̀ pé lè yọ olóògbé nípa màmí o òun ò tí ì kọ́ mọ̀. láwùjọ tí wọ́n ń bíbà yìí èèyàn mélòó lẹ rí tí lọ bá àwọn olùmọ̀ tó bá tiẹ̀ wà láwùjọ wa tó bá wà tá a ń gbé síra tó parí ilé tó tún lọ kó lé tó parí ilé tó tún lọ kó lé tó parí ilé tó tún lọ èèyàn mélòó ni. táàbù sọ pé kìí ṣe dandan kó lọ yunifásitì. nílẹ̀ haúsá irú rẹ̀ wà dáadáa torí àwọn wá mà jìbìjìbì kódà náà pé èèyàn ní onítọ̀rí kan lé haúsá ọ̀pọ̀lọpọ̀ wọn nímà nílẹ̀ yorùbá yìí báyìí ẹsẹ̀ rí táwọn kan ṣe gbogbo ẹ̀ pẹ̀lú owó dúdúdú pẹ̀lú òṣó pẹ̀lú àìmọ̀kání táwọn ilẹ̀ haúsá ẹ̀rí àwọn àgbà gbóhùn náà bẹ́ẹ̀ tó tó bá jókòó lé rẹ̀ látẹ̀yìn àṣùbà ó lè má dìde títí dàgbọ́ mọ́kànlá báyìí ni wọ́n máa gbé tíra ńlá ńlá wá tọ́ọ̀mà kọ tọ́ọ̀mà kọ tọ́ọ̀mà kọ tọ́ọ̀mà kọ tó ní ọ̀bá kọ tó já mi tó ló ti ní pọ́nyà. ó ń gán alára òsì lọ sí yunifásitì kárí. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé tí wọ́n bá lè wá màdójú àmì ó lè máa báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run láì lọ sí yunifásitì. wọ́n á sọ pé à èmi ò fẹ́ kẹ́kẹ́ bí wọ́n ti yunifásitì yẹn ṣe. tóru rẹ̀ náà làwọn náà sọ fún àwọn fẹ́ gbà ní olóòjò lásán lásán tọ́ba sì dáhùn sọ́ọ̀pá sí táwọn náà gbọ́ ọ̀mù lórí pé nítorí ọ̀gbà yẹn tọ́wọ́ à ń sapọ́ọ̀tì tẹ̀lé ìtumọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ gan ọ̀wọ́ tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀wọ́ tẹ̀ diploma táwọn sẹ̀ sì sọ dìgírì tọ́wọ́ nílẹ̀ lárúbáwá nǹkan kan fún ara rẹ̀ ìyàtọ̀ ń pẹ́ láàrin àwọn olùmọ̀ wa tó ti pé wọ́n ní mà wọn ò sì dé primary level rí láyé wọn. àwọn oníṣìí nǹkan gbogbo kálukú àtẹ̀sọ́gbà phd àtẹ̀sọ́gbà kínní. ìyàtọ̀ ń bẹ láàrin wọn àtàwọn ọmọ táwọn ń tírèèdì ní yunifásitì level. nítorí pé nígbà táwọn ń wá mà àwọn ń kọ lọ́dọ̀ àwọn olùmọ̀ wọn ni pé síra báyìí síra báyìí síra báyìí síra báyìí síra báyìí àsìkò tó wá sọ gbogbo ọmọ yẹn di ń tó ní síra bọ̀ọ̀ bẹ́ẹ̀ mo kọ́ gbárí púpọ̀ wọn dájọ́ ẹ̀yìn káwọn ọmọ tí ó bá kẹ́kọ̀ọ́ débi fún ọmọ nǹkan báyìí ó tún yẹ fún ọmọ nǹkan báyìí ó tún yẹ fún ọmọ nǹkan báyìí eléyìí tí ọ̀pá dandan fẹ́ni tí ọkọ̀ yín náà mà ara ìyàtọ̀ tó wà ní. ìlú ẹ̀ ti jẹ́ ẹni tí máa ń kọ́ yín ẹni tí ń kọ́ yín pàápàá jùlọ tó bá ti dé advanced level tí báyà ń ṣe master's degree àbẹ́ ń ṣe phd. torí wọ́n tún kí system kan bọ̀ ọ́ eléyìí tó ṣe orí àwọn sẹ́ẹ̀tì tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lò ní àlùjáde àti ìsìlámíyẹ tó tó bá gba phd gan wà á tún kẹ́kọ̀ọ́ oṣù mẹ́fà nà ó ti yẹ kí ẹ̀sùn ọmọ akọ̀wé o wọ́n tún lọ́ọ́ tuntun kan mẹ́fà kan náà wọ́n wá mú àwọn sọ́bjẹ́tì kan wá tó ṣe gbé ní kùlíyà tó ṣẹ̀rí àwa ìyẹn kan máa gbọ́ ni ó yẹ kọ́ yẹn lórí pé ẹni tó mọ̀ náà sọ̀wọ́n. àwọn olùkọ́ wa fẹ́ wá yàn fún wa wọ́n máa sọ pé tọ́ mẹ́ta àárọ̀ wọn ò jẹ̀bi à á jọ rárá wa lọ́nu. <laughs> ìyàtọ̀ wà láàrin mo lọlé ẹ̀kọ́ àti lọlé ẹ̀kọ́. nígbà tó yẹ pé mìtọ́rìsì àwọn ẹni ń kọ́ náà orí àgbàdo gbogbo ẹ̀rí táwọn gbà. àtúntò àwọn lẹ́gùn bẹ́ẹ̀ fáwọn òde ẹ̀gbá ìwé ẹ̀rí rárá ìjọba kan fún wọn promotion ni ìpè pẹ̀lú ìmọ̀ táwọn eléyìí ni wọ́n kaba yìí. tọ́ wọn ni ń ara wa nǹkan yóò rọrùn. àwọn lè fi ẹni kọ́ bá wọn gbé ẹni àwọn olùkọ́ wa tó jẹ́ pé wọ́n fún ọ ní promotion lábà táwọn ò sì gba gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀rí wọ̀nyí mọ̀ ọ́ fún promotion wọ́n lè kọ́ni professor bẹ́ẹ̀ tẹ̀ máa wá ń kọ̀wé tẹ̀ ń kọ̀wé tẹ̀ ń kọ̀wé olùkọ́ máa wá pé àwọn ọ̀wá ìlú tẹ̀ ń pọ̀ yìí báyìí àwọn principle of jurisprudence tẹ̀ ń pọ̀ yìí sọ̀rọ̀ alákọ̀ọ́lẹ̀ ti kàlàyé yìí. torí pé ẹ̀kọ́ táwọn kọ́ tẹ́lẹ̀ máa yàtọ̀ ẹ̀kọ́ táwọn kọ́ kì í ṣe ilé ẹ̀kọ́ jọ lórí pé ọmọ tó gba ìwé ẹ̀rí lẹ́nu ọyọ kọ́ mọ nǹkan bá ọyọ kọ́ mọ nǹkan bá ọyọ kọ́ mọ nǹkan gbà wọn yẹn táwọn lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àbá kánú àwọn olùkọ́ wa nígbà tó rí píríncípù kan tí mo kọ sínú ìwé òun ló ń supervise mi lórí phd àkọ́kọ́ supervise kó tó kẹlẹ kejì ẹnìkan náà ló supervise èèyàn but òun padà fi sẹ́lẹ̀ kí ni o tó parí torí àwọn bàbá tán promote yẹn níbi àwọn bíi daraja ibn ọ̀sẹ̀mín abdulmasin al-abbad tó wọ́n pè ní sheikh nasir as-suhaibani tó òun náà sáà fi tẹ́lẹ̀ kótó di kó kọ́ ọdún kẹsẹ́ mi ọ̀ parí bàbá yìí mọ akọ pírẹ́sìpù kan sínú òwe sílẹ̀ yìí bẹ́ẹ̀ bá kọ́ lẹ́nu òwe kàlá yìí wọ́n ní bẹ́ẹ̀ mọ̀nà láìbírì láti ti máa wá tí ó ti wá yẹ̀wò tí mo bá ń kọ́ wò ó ní òun challenge kí mú ìwé tó bá wà wà ní láìbírì balọ̀ mú tura atẹ́dmọ́rì yá ìṣọ́kùnrin Islam ní Tẹ̀míyà. nígbà tí ń síbẹ̀ baba yìí sọ Allahu Akbar Allahu Akbar orí sísẹ́mù ti dàbí ìyẹn ní pé sísẹ́mù sílábọ̀sì tó wa yìí ó ti dàbí. tò nítorí pé ìgbà táwọn kẹ́kọ̀ọ́ tí wọn kò sí kẹ́kọ̀ọ́ náà náà ntí wọn bá rò pọ̀ ọdún kọ́lọ́ yọ kọ́lọ́ dà fà àti ntí àfa àbá rò pọ̀ ní ọkọ̀ àmẹ́nìtì nínú ẹ̀kọ́ eléyìí táwọn èèyàn lọ kọ́ àwọn wọ́n ti dá abáyé tó pọ̀ jù wọ́n á rò pé ọmọ kan gbọ́dọ̀ dé degree level àti kọ́ ọmọ nǹkan báyìí àti kọ́ ọmọ nǹkan báyìí àti kọ́ ọmọ nǹkan báyìí àti kọ́ ọmọ nǹkan báyìí. ilẹ̀ lárúbáwá especially àti sàwùdí gbogbo ọmọ tó bá lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tó bá sì fẹ́ pé àmánàdá gbélé lọ́wọ́ ohun tó dájú ni pé àwọn ará abitọ́ wà fún ọmọ mìkà nítorí ló training tí wọ́n fún ẹ̀kọ́ kan wà tó dájú ìdílé tó ti pàtàkì pé kò tiẹ̀ lọ yunifásitì kan ẹ̀kọ́ kan wà tó dájú wọ́n jẹ́ ní uslubu da'wa uslubu da'wa báwo lẹ́sìn máa pè yẹn lọ sí ìjẹ́ ìtàn lọ. báwo kí ẹ̀kọ́ kan tó dájú tó fòtítì ọdún kan kọ́ nílé àìmọye síra tó ń fún ọ lórí rẹ̀ àìmọye tí wàá tí wọn wàá lè fi ààrẹ sí pé tún sọ nípa rẹ̀ tí wọn lọ tún kà lórí ẹ̀. gbogbo eléyìí ṣeré ìyẹn ni pé wọn ti fi ọ jiná àyàfi tó ọba fẹ́ lò torí ọ pàtàkì púpọ̀ kéèyàn tiẹ̀ lọ yunifásitì ọ pàtàkì púpọ̀ kéèyàn lọ mọ tí wọn ṣe lọ gbàtí òde bẹ̀rẹ̀ kó o lè sọ pé kí ni wọn ṣe lọ àbí òye wa òde forí.

kọ́rọ́ náà kó lọ kó fi lọ kẹ́kọ̀ọ́ fún ẹ̀kọ́ rẹ̀ ti rọrùn torí pé islam ti àwọn torí pé àwọn tó ti àwọn láíláí àwọn náà kù àwọn tó kù náà bá kọ náà bá kọ náà bá kọ ó túmọ̀ sí pé orí ọ̀sẹ̀ kù nínú àlùmọ̀ wa orí ọ̀sẹ̀ kù nínú àlùmọ̀ wa kò sínú làákà yìí. yàrá kí ni wọ́n kọ́ yín èyí tá a ti kọ́ yín náà ní irọ́ ní wa ẹ̀fẹ́ káṣírí yín ó tù ní. gbogbo ẹtí bá ti sọ fún yín bẹ́ẹ̀ kọ́ fẹ́ káṣírí ọ̀hún tù ní. ìṣe àlà ń gbé pamọ́ dá lọ́sọ̀ àwọn náà lọ sọ pọ̀lọpọ̀ á sì bẹ́ẹ̀ lọ fọ ọkọ̀ ọ̀rọ̀ náà lọ. nítorí pé ìjọ tó Islam ẹ̀yin náà wọ́n rí bó ti eléyìí lọ kọ́ wa eléyìí lọ kọ́ wa eléyìí lọ kọ́ wa eléyìí lọ kọ́ wa eléyìí specialize nǹkan kọ́bẹ́ eléyìí specialize nǹkan kọ́bẹ́ eléyìí specialize nǹkan kọ́bẹ́ gbogbo wa yìí tẹ̀ka ara wa nítorí pé tó ń bá gbé tiẹ̀ wa tẹ́lẹ̀ náà fi tiẹ̀ fún ó ń pè lọ́nu tẹ́lẹ̀ náà fi specialization tiẹ̀ fún ó ń pè lọ́nu tẹ́lẹ̀ náà fi tiẹ̀ fún ó ń pè lọ́nu orí ọlọ́run bá ní. ẹ̀bọ́ wa là ó sọ aṣọ fún tẹ́lómìn náà lọ kálọ̀ kẹ́kọ̀ọ́ yẹn wá ó pàtàkì púpọ̀ ṣùgbọ́n tábà wọn lọ sílẹ̀ lárúbáwá yẹn láti dẹni tí ó láǹfààní àti máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ àwòlẹ̀ lárúbáwá tá a fẹ́ lọ àwòlẹ̀ lárúbáwá tá a fẹ́ lọ nítorí pé ń bẹ nínú àwọn ilẹ̀ lárúbáwá táwọn máa ń lọ yìí tẹ́kẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ti lọ kọ́kọ́ púpọ̀ wálé. ọ̀bẹ nínú wọn ìgbésẹ̀ ní ìdíje pẹ̀lú ìkọ́dé bẹ́ẹ̀ sẹ́ lọ Morocco ẹ rà pé asọ́mọ́ni ti dà ní àṣà ìṣẹ́tẹ́lẹ̀ eléyìí ti lọ rù yá àti bàbá dé nítorí pé bẹ́ẹ̀ ibẹ̀ náà ni sọ̀tàríkọ̀ ti dà ní àṣọdọ́jú tó dára fẹ́ràn mọ́ lọ síbẹ̀ sí tí ò bá tiẹ̀ mú tẹ̀ríkọ̀ wálé ó kéré jù ó náà mọ brọ́ṣẹ̀ lọ́mọ tó kó kò sí tó burú bẹ́ẹ̀ ẹ wá gbọ́ tẹ̀ríkọ̀ sọ̀lókùn ní ìkíní eléyìí bẹ́ẹ̀ náà ni òsínbọ́n mo ti lọ sí irú bẹ́ẹ̀ yẹn tí ò ní mú mọ̀kúmọ̀ wálé àfẹnusọ́lọ̀ bá gbà. bákan náà ilẹ̀ lárúbáwá náà lọ́mọ mi ọlọ níìsì tó ti lọ gbé àwọn ideology tẹ̀gbẹ̀rì yà wálé tí wọ́n rọ̀rọ̀ kúrò sí lórí èyí tí wọ́n rán kọ́ lọ sí kò ní kọjú ma wọ́n kọ́ lọ darapọ̀ mọ́ àwọn tẹ̀gbẹ̀rì yà kan ẹ̀díọ́lọ́jì tó ti kùtà níbi tó ti dálẹ̀ wọ́n wá sí wálé fáwọn ẹni tí ṣètọ́nù rọ́ọ̀nù nù sá wọn. làwọn ọ̀la lọ sí átàrọ̀ ẹ̀mí Egypt ló ti lọ gbé wá Egypt wá dàbí kàábà. wọ́n wá máa tàtàkùtàká wọ́n máa ta mẹ́tẹ̀lẹ́ fáwọn èèyàn lọ́kàn. ẹ̀tọ́ bá tuntun náà lọ́dún wà káàbìrì ni ẹ̀fẹ́ tó ń bẹ́ẹ̀ nù náà. sọ̀tàn ọ̀gbẹ́lẹ̀ náà bàbá ní kí àwọn èèyàn lọlẹ̀ lárúbáwá náà bí kọ́lọ́ kọ́kọ́ kúkọ́ wa pọ̀ bí kọ́lọ́ kọ́kọ́ kúkọ́ wa pọ̀. tòmátì òsín lábọ̀ tí gbogbo lẹ̀ lábá ó lè tẹ́ bá wọ alẹ́ azhar níbẹ̀ yẹn kò sínú sílábọ̀sì wọn sílábọ̀sì tọkọ ọmọ láti yàtọ̀ síríà kò sí kò sí gbogbo ẹ̀ńtẹ́ bá rí tó bá yà bẹ́ẹ̀ kò dé yunifásitì ní kódà irú wọn kan ò yunifásitì nǹkan nítorí gbàtọ́ bá ti jẹ́ pé àwọn ní tó gbé síwájú náà ò lè rẹ́ kọ̀ọ̀kan ò lè rẹ kọ̀kọ́. Tẹ̀bá wá wò wò lónìí. Àwọn ẹni tó ń ṣì àwọn èèyàn lọ́nà láwùjọ wa lónìí. Lọ́kàn àti lóṣù. Mélòó nínú wọn lọ́lọ́lẹ̀ lárúbáwá tó parí dìgírì? Ẹ dákun ẹ̀dá wa wà wọ́n wá. Ẹ wò wò ní ọ̀sán ẹ wò wò lóṣù láwùjọ wa lónìí. Ẹ rí i sí i gbogbo àwọn tó ń sùnyàn lọ́nà gbogbo àwọn onífọkúsọ gbogbo àwọn olùyà tó fẹ́sìn ẹni rí nu wọn. kọ́dà gan kò tún bẹ́ẹ̀ sí nu wọn tó parí dìgírì nàìjíríà yìí gan kò tún bẹ́ẹ̀ sí nu wọn. mo fẹ́ gbọ́ pé báyà wọ́n lé láti ilẹ̀ lárúbáwá ni wọ́n dìplọ́ rẹ̀ wá lé ìtọ́ba lọ ilẹ̀ lárúbáwá náà nù. àwọn àjẹpẹ́ tó dáa ní ti wọ́n bàjẹ́ sọ́kọ̀ wọ́n fi kún aburú tó ti ń bẹ́ẹ̀ lẹ́yìn máa lọ tà ń lóyún. táwa lọ rí dọ́kítọ̀ kan náà tó jáde tó wá dọ́kà nú àwọn oníbọ̀ǹbù ẹnu sọ̀túnṣọ̀mí kọ̀fẹ́sì kọ̀fẹ́sì tó eléyìí yóò fi hàn wá pé gbogbo orú wọn gbogbo orú wọn kò sì ní fẹ́ kọ́ ọmọ kan lọ sílẹ̀ lárúbáwá torí tẹ́ ẹ bá lọ àtìrí wọn mọ̀ àtúnṣe gbogbo èèyàn àtìrí wọn mọ̀ àtúnṣe gbogbo èèyàn àdúgbò ẹ̀kọ́ lọ wáyé òjàmá yàtọ̀ sí mà ẹnikẹ́ni tí ọba máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run láti máa gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ti pé ọ̀rọ̀ rẹ̀ ò ní tako iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní tako iṣẹ́ rẹ̀ nítorí gbogbo ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá ti ń tako iṣẹ́ rẹ̀ òbí ẹgbẹ́ jẹ́ pé ọmọ bá sọ̀rọ̀ lọ. ẹ̀yin lẹ́ bá wa sọ ife ọlọ́run ọ̀dọ̀ ó ti kápú dálé wọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó ti pèlè ìyá fáwọn òkúta àtìkọ́ ọ̀sọ̀rọ̀ bá ó ka iṣẹ́ fún ọ̀kan nínú àwọn kẹfẹ́ ọ̀kan nínú àwọn kọ́ọ̀tù àwọn ẹ̀sẹ̀ tí mú ní ẹ̀yin náà lẹ́ ń bá wa ọlọ́ọ̀bẹ ẹ̀yin náà lẹ́ ń sẹ́rù eléyìí ẹ̀kọ́ máa bá a sọ̀rọ̀ lọ ọ̀yẹ́ o sẹ́rù rẹ̀ ọ̀yẹ́ káàánú ọmọ ẹ̀ṣẹ́ ti sọ pé ń sọ̀rọ̀ lọ ọ̀yẹ́ torí pé wàá rẹ̀ ti tako ọ̀rọ̀ rẹ̀ ẹ̀mí ìwọ ní siná ọlọ́sẹ̀lẹ̀ wọ̀ àdúgbò ẹ̀sìn káyà ẹ̀ńtúmọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn àgbọ̀ pé àwọn ìyàwó ìta fẹ́ lé o. ẹ̀rọ àwọn mú ni o ẹ̀rọ àwọn mú ni ẹ̀fẹ́ wọn o ẹ̀rọ àwọn ni ẹ̀bùn wọn ẹ̀sìnkú wọn wọlé irú rẹ̀ pọ̀ bàjẹ́ láwùjọ lórí eléyìí náà bàbá àtọ̀rọ̀ lọ ọ̀rọ̀ òtún lẹ́nu yóò lè òtí tá a wọ́n ní ọlọ́dọ̀ pé wọ́n lọ́wọ́ tọ́kọ̀rọ̀ ọdún zina bó súnmọ́ rẹ̀ wọ́n ọlọ́run nígbà ẹ̀ mọ́sùnmọ́ zina àwọn jẹ́mọ́ ẹ̀ ti tàn èyí kẹ́yìn ṣe ń kọ́. la hawla wala quwwata illa billah. pẹ̀lú yìí túmọ̀ sí pé ibi wọn sọ pé ó wọ́n bá ti. ọ̀rọ̀ ilà mọ̀ràhìmọ̀ wọ̀ ẹ̀fọ́ mọ̀hálì mọ̀hálì wọ́n kò ní bọ̀ gbogbo ọmọ nù. tọ́lá ti ń tẹ́jú ọmọ kan ṣe yé bí ó bá ìtọ́jú rẹ̀ ń tẹ́ rókódó rókódó wọ́n rà mú ni. ìwà náà lọ gbọ́n yẹn ọ̀pọ̀ ńlọ lé tó tó ń pa àtíkè tó ń pa àtíkè sáwọn mọ̀hálì mú yín ọba rọ ọmú tiẹ̀ bọ́ ọmọ kò túmọ̀ sí pé èyí arí ni wọ́n ọ̀daràn tó ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀daràn burúkú ni ọ́ so kó o tẹ̀ ti fi tún ti kọ́mọ̀ ìbàjẹ́ nìkẹ́ ẹ lẹ́yìn kó ọmọ méjì ló ah, ah. ilé tó wá di ìkílẹ̀ ń pè kí ni tọ̀ ṣé ọwọ́ ayẹ bẹ́ẹ̀ yẹ bẹ́ẹ̀ náà. tí wọn lọ yẹ kó ọmọ bá òyìn sọ̀rọ̀ lọ ẹlẹdá dàbí nílẹ̀ báwọn màmá màmá àwọn màmá màmá àwọn awojú ẹnìkan ní wọn pé ó pè sọfíìsì ó dàbí gbà sí ó ń lò kò sí o ẹ máa gbọ́rọ̀ ó dàbí gbà sí bí mo tó gẹ̀ẹ́sì ojú tó máa wà nínú nìkan rí o ó bíútì màálìm tàbí ọ̀ làhàwùlà wọn kò wọ́n sẹ́yìn náà kọ́dà ẹlòmíì tó gbá tiẹ̀ débi pé ẹ tó bá máì mm, tó bá máì mi màmú máì ẹ̀fẹ̀ tó dàrú ọ̀sán lẹ́yìn rẹ̀ pé mo mo tó bá lè fi ṣépù ọyàn rẹ̀ hàn mí. ẹ kọ̀ ha gbogbo tó tẹ̀lé náà sọ. ìtò bá máì tó bá tó bá máì bẹ̀rẹ̀ léwu dáa tó kò ní olùbá yín sọ̀rọ̀ ọ̀nà mùsíbà wallahi mùsíbà. ẹ̀rọ ìṣèjọ́ kò kálí tí gbogbo àwọn obìnrin wọn bá gbogbo àwọn obìnrin wọn bá olóhùn jalabiláìsì wọn ni èwo jalabiláìsì pé à ìṣe òfin làwọn ṣe o ṣe òfin làwọn ṣe tọ́ àwọn náà gbé bùkátà tí wọ́n ṣe wá ẹ̀ ti fọ́ wọn gbé bùkátà lọ́gbàá yìí yàrá sọ̀kà nítorí ọgbà wa yẹn yọ nọ ní nǹkan kọ́ ọ pẹ́kẹ́ ni yọ nọ lówó yọ nọ lára ẹ́ ó ti yé gbogbo wọn mùsọ̀lá á ti yẹn ti yé wọn mẹtẹkọ́lọ́jì dáná ó ti yé wọn ẹ̀ńtọ́ wọn abẹ́ ni pé yọ nọ lára ìyá náà bá tó ti yá tó bá ti yá ti yá tó bá yé ìpẹ́ má la hawla wala quwwata illa billah. sẹ́wọ̀n àwọn ẹlẹ́yìn náà ni wọ́n bá yà sọ̀rọ̀ náà torí pé irun wọn àgbà wọn ká bá wọn wọn máa ta sí aṣọ àlẹ́ sí irú rẹ̀ làpẹ̀jù ẹ̀ tí mo mú wa ẹjọ́ bá já mi tó kékeré ni ètò ẹ̀sìn kọ́ alọ̀ sí àná tó tó yín torí ẹ̀ ìyẹn gbọ́dọ̀ jẹ́ni tó ṣe é pé ìwà rẹ̀ kọ̀tà kọ̀ọ̀rọ̀ rẹ̀ ẹni tó yẹ pápá yẹn tó lọ ẹ̀kọ́ ọmọ báyọ̀ sọ̀rọ̀ lọ kọ̀yẹ́ kọ̀yẹ́ olóògùn apààyàn tó lọ ọmọ báyọ̀ sọ̀rọ̀ lọ torí ẹ̀rọ ṣe máa ń ṣàlẹ̀ ìjọba ẹ̀rọ nígbẹ́ tó bá bí ọ̀dà àtijọ́ lórí àgbàtọ̀ wa yẹn káyẹ tìmùtìmù tó wà ń bẹ̀ wò ẹ bá bó di nǹkan bẹ̀ ni. tẹ̀bù kọ́ ẹ̀kọ́ sọ fún wọn bí ọ̀dà wa yẹ̀ wọ́n wọn náà máa sọ pé ẹgbẹ́ lẹ́yìn olórí rẹ̀ pé ni. Ah, wọn náà yẹ kó lè dìde pé ọ̀yẹ̀ wa yẹ̀ wọ́n. subhanallah ẹni bẹ́ẹ̀ pé iṣẹ́ wọn rẹ̀ ti takò iṣẹ́ sọ kí wọ́n fẹ́ máa bá àwọn èèyàn sọ. ok àtàwọn fún mọ̀lá irú àwọn ẹni tó jẹ́ sí ọ̀rọ̀ wọn takùsẹ́ wọn kí ni àwọn náà sọ bá ka tí máa ń kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ báyà àlùkùrá ni wọ́n kà ní bí àdéhùn wọ́n kà ní bẹ́ẹ̀bi wípé ẹ mẹ́jalè wọ́n yí túmọ̀ rẹ̀ dáadáa ní àbí wọ́n dáadáa káwọn náà bẹ túmọ̀ rẹ̀ tẹ bá ka àdìsá nàbì sallallahu alaihi wa débi ìfẹ́ ẹ̀wù ọ̀gbọ́dọ̀ máa wọlé tẹmọ kó fún tẹ̀síìrì mi. àbí wọn fún tẹ́tẹ́ tẹ́sán ọlọ́ọ̀jẹ́ gbogbo àwọn èèyàn olùsọ pé ah, ah anakumula ọ̀gá anakumula ìpè náà ni anakumula ọ̀làdúrà anakumula ìpè ní ẹnìkọ́lọ́ nǹkan yín lẹ́sẹ̀kẹsẹ̀ so wọ́n á ní anakumula. ń ẹ̀ka fún wa ní ẹ̀wù ti yín ní wọ́lẹ̀ ọlọ́ọ̀ ní kí ló ń wọlé bẹ́ẹ̀ àyọkúrò ní tiwa àdìsí wọn yọ ẹ̀yìn kú subhanallah ó kì í gbàtẹ́ bá kàdé níta lórí ilé ní sọ pé lójú kan ní káwọn sọ abẹ́ fara pamọ́ kọ́tọ̀ ọmọdé àwọn mọ̀ bàbá ni wọ́n dárò bàtí lẹ́yìn yẹn n'asẹ̀ kọ́mọ̀ fún ọ abẹ́ gbọ́ n'asẹ̀ kù rẹ̀ lọ́wọ́ abẹ́ ẹ̀fọ́ ìdíjọ́ mi. torí pé gbogbo ẹni bá ti ń ta pẹ̀lú ọlọ́ọ̀ tọrọ rẹ̀ ọba ti jọ tẹ̀rẹ̀ ìwà rẹ̀ ọba ti jọ tẹ̀rẹ̀ wọ́n máa yí ọ̀rọ̀ ọlọ́ọ̀ lọ́rùn wọ́n máa yí lọ́rùn. eléyìí gan ni ti ń darúgúdù lẹ́sìn láwùjọ wa. iná ẹ̀ ní máa ń bí kọ́pọ̀lọpọ̀ kọjá pé wọ́n ń kàn sẹ́ẹ̀tì bọ́ǹbù wọn àti mísàtì wọn táwọn kan ní. lérò pé náà bá ti gba tí wọ́n jẹ́ pẹ̀lú bọ́ǹbù wọn yẹn àwọn ò ní sinmi. nítorí pé gbogbo ntọ́lọ̀ wọn bá ti pa wá láti ẹnu ẹ̀sìn àwọn ní ń takò. gbogbo ntọ́lọ̀ ti ní ká sí àwọn ní ń takò. yóò wá máa wù àwọn akẹ́kọ̀ọ́ mẹ́sẹ̀ẹ́ nìkan láyé ìjọ sàlàyé rẹ̀ fáwọn yẹn nítorí ká sì rí àwọn ọmọ bá tù. tó bá ti wá àwọn èèyàn tó ń ṣàlàyé òun wọ́n mọ̀ á àwọn jẹ́ ẹ àwọn àwọn èèyàn tó ń kúsọ àwọn kan dá ọlọ́wọ́ ṣe kìnnì yóò dà ẹ lè rí kólà ẹ lè kólà láyé yẹ ní kólà dúró yóò torúkọ ń bá jẹ ni lọ láì pé jìyà jọ mi dà tó ké pọ́fíìsì olùmọ̀ kí ló ń ṣe kí ló ẹ wàá máa bẹ islam jẹ́ ẹ máa bẹ islam lójú jẹ́ tó bá sì kàn yín pé wọ́n ra nǹkan kan di ẹ̀sìn islam àwọn lẹ́rìí sí abọ́ tí wọ́n tóbi jù síbi tọ́jẹ́ yìí pé bọ́ọ̀ náwó yóò dé di ọbẹ̀ ni wọ́n mú lọ ẹ̀yin sì ní ká balẹ̀ ẹni tó yọ katapila tẹ̀sẹ̀ Islam tọ́tẹ̀ wò lọ́wọ́ ayẹ kó rí bẹ́ẹ̀. ìdí nu tẹ bá rí gbogbo orú wọn kò lè fẹ́ràn ẹnìkan tó tẹ̀lé sunna.

ọlọ́run fún àwọn kẹta àwọn kẹlọ́ àwọn lágbára táwọn fi lè tún ṣe tó ti ẹ̀sìn náà ìyá ń jẹ òní ìrànlá rẹ̀. ìwọ́n tó jókòó kọ́ ọmọ báwọn tún kádàrà jẹ́ ọdún ẹ ti bàjẹ́ tí wọn náà bá lówó tó dúró dé wọn. wọn kàn wálé wọn pé bàbá ti lọ mo bàbá lọ bàbá wà ní London báyìí. àbẹ́ nítorí pé gbogbo kálukú náà lọ́ mọ̀ pé tí ọ̀dọ̀ ọ̀dà gbogbo kálukú lọ́ mọ̀ pé tí ọ̀dọ̀ sílé ìwọ̀ ìwọ ni àmọ́ kìí ṣe gbogbo kálukú lọ́ fẹ́ sílẹ̀ gbogbo ẹjọ́ wa fẹ́ sílẹ̀ kò ní fẹ́rẹ́ ní tí ọ̀sọ̀ ike kí ni yọ ọ̀dà o torí ẹ ọ̀tọ́ ká gbọ́rọ̀ náà lẹ́nu ẹnìkan tó bá yẹ pé wà rẹ̀ takò ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run sọ وقال إنني من المسلمين ọlọ́run kò sẹ́ni tó ta lọ́rọ̀ bí ẹni tí ń pèsè lọ sọ́dọ̀ lọ tí ọ̀wá gbàgbé ara rẹ̀ tí ń hùwà rẹ̀ kò gbàgbé ara rẹ̀ ń hùwà rẹ̀ síbi tá a fẹ́ lọ. kò tó kọ́mọ pèèyàn kọ́mọ báyàn sọ̀rọ̀ lọ nígbà tí wọ́n ti gbàgbé orí ara rẹ̀. àwa náà gbọ́dọ̀ fi ṣe wa o. báwo láti yẹ alágbẹ̀dẹ tí ń rọ tẹ́kẹ́tẹ́kẹ́ àmọ́ tí ò lè lo tọ́mọ rẹ̀ ọwọ́ ní káwọn ará yọ ọmọ fún ọmọ tí wọ́n ní ẹ̀rọ tí wọn náà lè láyà kó kí bọ́ ọmọ rẹ̀ ní. tẹ́lẹ̀ bá yé wa ẹnikẹ́ni tó bàjẹ́ ni tí wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ ọwọ́ rẹ̀ tí ń hùwà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọgbọ́dọ̀ tako wá rẹ̀ ìwà rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣe rẹ́gí tí ọ̀rọ̀ rẹ̀ àti iṣẹ́ rẹ̀ kó lè bá àjọ rẹ̀ ara wọn. kò sì sí ẹnìkan tó lè wúlò fáwọn èèyàn táwọn èèyàn lè kọ́sì rẹ̀ àtẹni tí ìwà rẹ̀ ọba ta pọ̀rọ̀ rẹ̀. wọ́n sa ìdá sí ọ kò fi dáadáa sí dànù. wọ́n sọ̀sọ̀kúsọ sí ọ kò sì dìgbà tó gbọ̀. torí lẹ́yìn ni wà àwọn ànábì ọlọ alayhi salatu wa salam. àwọn jẹ́ ẹgbẹ́ bá ti fọ̀rọ̀ péyàn iná ni wọ́n ti wà péyàn. àwọn jẹ́jẹ́ látàrí ìwà wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀nà láì jẹ́ gbọ́n sọ̀rọ̀ anabi nuhu alayhi salam ẹ̀ gbọ́n tó tó báwọn èèyàn rẹ̀ ni ó ní wa umirtu an akuna minal muslimin ọlọ́run ti pàmí láti ẹ̀kẹ́ mi náà ọjọ́ kan nínú àwọn mùsùlùmí kí n ti pípẹ́ yìí ọjọ́ mùsùlùmí lásán alẹ́ mi gan alára ọlọ́run pàmí láti ẹ̀kẹ́ إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه منيب èmi ọ̀fẹ́ láti yapa sí yín onípa tí mo sọ pé kẹsì gbogbo tí mo bá ní kẹsì lèmi náà ṣe ẹ wà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kò náà sọ fún wa pé wà á rẹ ọ̀wọ́lẹ̀ mùsùlùmí èmi làkọ́kọ́ àwọn mùsùlùmí ó túmọ̀ sí pé àwọn anábì ọlọ́ wọn kì í yapa sáwọn èèyàn nípa tí wọ́n bá tún pa wọn láti bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó ń tẹ̀lé tàwọn ànábì ọlọ́run gbogbo àwọn tó ń tẹ̀lé tàwọn ànábì ọlọ́run náà iṣẹ́ wọn ó ṣe dọ́gba pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn. gbogbo ìgbà tó yẹn bá wà láyé tí ọba jẹ́ ni tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ ó ń ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tí iṣẹ́ rẹ̀ tó bá ti ń ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ eléyìí ń tọ́ka sí pé ìmọ̀ èèyàn ó bí èso rẹ̀ ìmọ̀ bàtà akọ́tọ̀ ní tàǹsì ọ̀tọ̀ ní tàǹsì ìmáwó òbí sòrè. àti pé gbogbo ẹni tó bá jẹ́ pé ìwà rẹ̀ ń ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ eléyìí máa ń jẹ́ sábàbí tí máa fi jẹ́ kí ìmọ̀ èèyàn kalẹ̀ ìmọ̀ òní lọ kó fìyàn lẹ̀ èèyàn òní padà dẹni tó gbàgbé ìmọ̀ yẹn kódà kẹ́ ẹ máa fi tẹ́ ẹ ṣiṣẹ́ ìmọ̀ àjẹsábàbí tí màá tún máa fi lékún sí ìsì máa ṣe sábà fi déyàn púpọ̀ fi máa dáǹfà ní lára rẹ̀. ìsì wọn lọ sọ fáwọn èèyàn kọ́kúlẹ̀ ọ̀dà haram ní nínú ẹ̀sìn Islam. wọn náà sá irú àwọn bàbá bàbá ilé ilé yàn á ní kúnlẹ̀ fún mọ́kúnlẹ̀ jáde ẹ́ ó sì tún ti kọ́ òtó wí lọ́rọ̀ wọ́n wá sọ́jà ilé àwọn bàbá ilé kò lè gbé tó wọ́n ti èsì kó lú ẹ̀. ẹ lọ fún ìgbà ti dàrú nù gbẹ̀ntọ́ba karú rẹ̀ oṣù kí ni eléyìí wá sọ bẹ́ẹ̀ la rí lọ́dọ̀ àwọn àfa àtẹlẹ wọ́n kọ́ lọ́rọ̀ wọ́n tún kà lónìí wọ́n sì tún kúnlẹ̀ kí wọ́n lè túmọ̀ rẹ̀ kí lè túmọ̀ tẹ̀ kọ́ lẹ̀ tẹ̀ni tí wọ́n bá lò tẹ̀ni tí wọ́n bá lè lò ó lò àbẹ́yìn kọ́ ẹ̀ lè lò àbẹ́yìn tí bọ́kùn lọ́rùn pẹ̀ ti tọ́ ẹ̀ tí wàá bọ́kùn ní ara ìtẹ̀sí agbọ́dọ̀ kí ìta rẹ̀ ntí wọ́n bá ń sọ lẹ́nu láti kí wàá rẹ̀ papọ̀. gbogbo ọmọ tí yẹn bá mọ láyé tí yẹn kọ̀ láti fi ṣe wá wò àwùjáde náà jẹ lórí èèyàn tó bá ti jọ gbẹndà àlùkìyà wal Qur'anul Karim hujjatun laka aw alayk. inú kọjá àwùjáde fún wa àbá àwùjáde lé wa lórí kọ́lọ̀ ń sànù wa. gbogbo ẹni tó bá sì mà òfin tán mà ti ó ti fara jọ ṣe ìpọ́n ó ti fara jọ àwọn Yahudi àtàwọn tó rí bí wọn tẹ̀lé ṣe fáwọn ìmọ̀ ọmọ bọ́lọ̀ ńlá tó kù ọlọ́run sì la gbọ́dọ̀ tẹ̀ láti rẹ̀ ṣùgbọ́n kọ̀ láti tẹ̀ láti ọlọ tọ́ba do lórí ibu káwọn náà mọ̀ bá di bẹ́ẹ̀ àgbọ́dọ̀ sọ̀rọ̀ àwa níta bá mọ̀ ká máa fi ṣèwà o. bẹ́ẹ̀ mọ àpèjúwe ẹni tó mọ̀ tí ò sì fi tó mọ̀ síṣẹ́ àpèjúwe rẹ̀ dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ru tíra ni títíra yẹn ó fi kẹ́tẹ́kẹ́tẹ́ láǹfààní kò ní ṣe láǹfààní tíra làwọn kan ti ń tà tó ń do pípé. torí ẹ̀ káwọn bá jẹ́ pé àpèjúwe wa dàbí ti kẹ́tẹ́kẹ́tẹ́ àti ká máa fi ń dá àmọ̀ títẹ́ irú wọn lẹ́yìn ká máa gbọ́rọ̀ lẹ́nu wọn. a ẹ̀rú tí ọ̀rọ̀ ajẹni tí wọ́n wá máa ìsìn Islam àdéhìí bọ̀ lẹ́rù. torí pé ọba yẹn lẹ́rù ẹlẹ́bi ni wọ́n mú ọkùnrin kan wọ́n ń dọ̀gbé ń dàrú fìyàn sẹ́yìn kọ́ọ̀tù náà kọ́ọ̀tù sínú náà tẹ̀tẹ̀ ń dẹ́lẹ̀ kó akọ̀tọ̀ ẹ̀rọ òfin náà bọ́ba ti bọ́ sínú náà tàì bọ́ sínú náà nìfọ́n jábọ́ láti inú rẹ̀ gbàdí rẹ̀ sínú náà ìfún rẹ̀ jábọ́ gbàdí rẹ̀ sínú náà tẹ̀yẹ̀dúró kẹmẹ yóò máa wá pòrì yóò máa lọ yóò máa bọ̀ yóò máa pòrì yóò máa pòrì pẹ̀lú ìfún rẹ gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tí ṣe gbé ọmọ orí ọlọ yípo lórí ìyá ọlọ. fẹ̀yẹ̀sẹ̀mi ọ̀hẹ́lò náírì àárẹ̀ yìí àwọn ọmọ náà wàá péjọ lórí. fẹ̀yẹ̀ kúló ayé fúlàn wọ́n wá ní wọ́n lágbájá máa ṣàánú. إلو السياق للصادة معنا أليس كنت تأمرنا بالمعروف وتنهانا عن المنكر خليل المال تنسى قطع سدادة تنسى قطع سبجالة قال يا وعدناه كنت آمركم بالمعروف ولا آتي باني مجانة ما قيل في سدك سدادة لا يشغلني وأنهاكم عن المنكر وآتيه mo sì máa ń kọ ìbàjẹ́ fún yín ṣùgbọ́n ni mo máa ṣe la hawla wala quwwata illa billah àwọn àkọ́kọ́ ìtẹ́lẹ̀ náà torí ẹ̀ kò tó pé ká wá mà tábà tí mo fà ní ti ṣiṣẹ́ kọ́ọ̀rọ̀ lè pẹ̀lú olùmọ̀ ọkọ̀ máa dárun èjìká ọmọ tètè kò sírù rẹ a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi min ilmin la yanfa ọlọ́nkọ́ làwọn akọ́sọ́ wa níbi ìgbà tí ò wúlò torí agbọ́dọ̀ fi ṣe wà o agbọ́dọ̀ lò tá a bá ti lo àtúbọ̀tán burúkú tó lè tí èèyàn ni o. eléyìí lọ́lọ́ torí rẹ̀ kan àwọn Yahudi lábùkù àtàwọn tó bá jọ wọn nínú àwọn olùmọ̀. yàtọ̀ mòrún náà náà kẹfẹ́ ìbẹ̀rù wọ́tàn sọ́wọ́n náà àǹtọ́tàkù wà á ń tẹ̀ tẹ̀kùnú náà dé tó ń àwọn èèyàn láti ṣe dáadáa nígbà tẹ́yìn gbàgbé orí ara yìí bẹ́ẹ̀ lẹ́ ń katira ẹ̀ nílàkà yìí ọ̀dà bí tí wọn ò nílàkà yìí. eléyìí túmọ̀ sí wípé àfi ká gbìyànjú jama ògbóǹta abáàmà ká máa lò ó ọlọ́run bá sọ yìí pé yá ayyuhal ladhina amanu lima taquluna ma la taf'alun kabura maqtan 'inda Allah an taqulu ma la taf'alun. ẹ̀yin olùgbàgbọ́ òdodo kí ló dé tẹ̀sán ló sọ sẹ́yìn sí sẹ́yìn kó burú ní tọ́lọ̀ kó yẹra kéèyàn máa fẹnu nìkan tó torí ẹ iṣẹ́ ńlá ń bẹ wájú wa o ọdọ àbá wa mọ o ṣùgbọ́n dá a dúró pé níta bá mọ ká máa fi ṣe wà wúrò ẹni tí o bá ti jẹ́ bẹ́ẹ̀ kọ́ yẹ ká máa gbọ́rọ̀ lọ lẹ́nu kọ́ yẹ ká máa gbọ́rọ̀ lọ nítorí ó sì wá lọ́nà náà yóò sì wá yóò bá tiwa jẹ́ lédè kúkúrú yóò bá tiwa jẹ́ ẹ̀ ní ìsìn ẹ̀rì kọ́ pọ̀lọpọ̀ lónìí nínú àwọn tó ẹ máa gbọ́ àwọn atrocity lóríṣiríṣiríṣiríṣi ọ̀fẹ́ nìkan lóyún orí oògùn mọ́bì kan ó gbóògùn jẹ́ ó gbé kínní kan jẹ́ àwọn kan tó máa ń pa irun gbẹgbẹ aláwo lọ́wọ́ àtọ́gbà ti dàbí rọ́kọ́ já wọn wọ́n jáde síta káwọn pàdé ń ṣẹ́jọ́ kò sí nílé olóńtó ẹnìkan á parọ́ mọ́ ọbẹ̀ kò sì gbẹ́nu lọ. ilé ìtumọ̀ ti fi gbogbo orú wọn ọ̀yẹ́ kẹ́ gbọ́rọ̀ lọ lẹ́nu. ìkọ́ ọmọdé tọrọ ọlọ́ọ̀bá kò sì má bi ti lọ. bákan náà آرك النبي الله شعيب عليه السلام قل وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إني أصيب أقاتني أنك أتمنى كمسي وقلت أنا كمسي أبقى كل نوسي torí ẹni tọ́jú ọ̀ràn yẹn ló yẹ gbogbo ẹni tó bàbá yẹn sọ̀rọ̀ lọ wọn náà ní kó gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe é pé ìròyìn òun ọ̀dà ìwọ̀ òun òsùnwà iṣẹ́ ọwọ́ òun yóò sì rẹwà torí kó lè bá àjẹni tó dá òkọ́ sí táwọn èèyàn ìdí ni tọ́lọ̀ ti sọ nípa anábìwá muhammed sallallahu alayhi wa sallam fẹ́ni laqad kana lakum fi rasulillahi uswatun hasana. àwòkọ́ tẹ̀lé ló gba fún yín lára anábì sallallahu alayhi wa sallam. àwọn olùmọ̀nígbà tẹ̀sí wọn ni kìí ṣèwà rẹ̀ lọ́lọ́sọ lásán kìí sọ̀rọ̀ rẹ̀ lásán lọ́lọ́sọ kìí ṣèṣèṣì rẹ̀ lásán gbogbo nǹkan gbogbo nǹkan àwòkọ́ tẹ̀lé ló ń bẹ fún wa lára anábì sallallahu alayhi wa sallam. ẹ̀rù kọ́lọ́ tó sọ pé ẹ bá lè fẹ́ràn lọ kíláàsì ẹ̀sẹ̀ níta nàbì sallallahu alaihi wasallam qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkum Allahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. ọlọ́run bá ti sọ fún wa wa ma atakum ar-rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu síbẹ̀ rà wá rí lónìí ọlọ́run kó kọ́ ọmọ wa òkọ́ sí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ọdún dìnnà lẹ́ẹ̀mọ̀ wa òkọ́ sí àbáyé ọ̀pọ̀lọpọ̀ ọdún dìnnà tọ́lọ́ dìnnà lọ. ẹ máa wà wọ́n ṣe fẹ́ lo ọ̀pọ̀lọpọ̀ náà di babaláwo torí babaláwo ni ẹ máa wà wọ́n ṣe eléyìí ọ̀pọ̀lọpọ̀ náà di lépè torí dojúmọ́ ní sẹ́pẹ̀. èwo wá ní níbo lójú àgbàtì ege náà fi lè wà wọ́n kọ́sì rẹ̀ ẹ máa wà wọ́n kọ́sì lágbájá ẹ̀dọ̀ ká ànábì torí kọ́ ká ànábì lọ ó ní ẹni ti náà fẹ́ sallallahu alaihi wa sallam oníṣàbí kàbí kíni ó ọ̀fẹ́ àwọn tẹ̀bà àwọn ọ̀kọ́ tirẹ̀ kílẹ̀ iná ọ̀dà ọ̀tá àwọn sàhábà nàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam olóhùn tó wo gbogbo àdìsí wọn kọ gbé sí ọpọlọ ohun ètò bá ṣe déédéé pẹ̀lú ọpọlọ ohun náà lè bà ètò bá ṣe déédéé pẹ̀lú ọpọlọ gẹ́gẹ́ bíi ìta ìyọ náà tí wọn bá rí ọ wọn máa wọ ọkà àbí wọn ńlá àwọn alòlọ́wọ́ àwòkọ́ ti sọ̀rọ̀ pé wọn náà ti pẹ́ kí ni tó minú bíbá àbẹ̀kìtà ọ̀tọ̀ fúru bíbá ẹ̀rì kọ́ ọ̀pá pàkàn pọ̀ ọ̀pá pàkàn pọ̀ àwọn àwòṣẹ́wò rẹ tọ́wọ́ àwòkọ́ ti rẹ̀ wọ́n rí i pé apágbà ni òsínú gbàlagbà sọ̀rọ̀ pé gbogbo tọ́lábà rẹ̀ náà bọ́ ọ̀ jẹ́ nìkan dá sí ọ̀daràn kan torí jẹ́ tíṣe òwúrọ̀ àwòrán ṣé ìwọ ò ẹni tó wà òkọ́ sí ẹnìkùnlá a, náà ló ń wá òkọ́sì pẹ̀lú ọ̀wà òkọ́sì tọ́lá tó mi lọ ń wá òkọ́sì ọrụ àrùn gbàrẹ́ tọ́lá pé ọmọ náà sọ pé lónìí ọrụ ní dọ̀là òun ọ̀fà àrùn gbọ̀ wọ́n lọ fèdè ọmọ wọn wọn náà ah, kò sí ń bá lọ́wọ́ kí tó lọ́wọ́ ọdún kọ́mọ fi pọ́lísì kọ́mọ wọlé. lórí ni kò ní dọ̀dà ẹ máa kíyèsí wọn ni mẹ́hìnmá yẹ́kùnrin mọ̀rọ̀ bí yẹ́kùnrin mọ̀rọ̀ bá lórí ìkọ́ bá ṣe rí akẹ́kọ̀ọ́ rí. ìwọ náà ti máa wo eŋti ẹni tó ń lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ń ṣe tí ọlọ́run lójú òmùra rẹ̀ lọ́ba bó o ti ṣe rí wọ̀ ọ́ lójú òmùra rẹ lọ bá a torí ẹ̀ bó bá dá a ó rí i pé ìṣe dáadáa ìwọ náà mà sí tó bá kù díẹ̀ káàtó ìṣe ṣe wọn gan àgbálẹ bílẹ ayé ti fẹ rí o torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣe wà òkọṣẹ èèyàn bú ni wọn o èèyàn bú ni wọn. bí ẹlẹ́sìn rí káàdà bí sọ̀rọ̀ bá àrísẹ́ la nínú gbogbo nǹkan ó ní ẹsẹ milan mi náà ṣe ń ṣe bàtàwọ tó bá ti rú àlùwàlá tó mo ṣe yìí ẹgbọràn ṣé ìwọ aláwọ sọ pé sẹyìn bi àlùwàlá bíi ṣe àlùwàlá àjàmbá àlùwàlá àjàmbá olólùmọ̀ ló ń fa ọkàn mọ́wọ́ kìbọ̀ ní ọwá kìbọ̀ ní ọmú rẹ̀ bí ìgbà táwọn ọ̀run sẹ́mú rẹ̀ olóhùn fún mi òun fanú nù tún tóbi orí mú mi bàbá wa ọ̀fọ́ ti rẹ̀ lẹ́yìn mọ̀tò mùsùlùmí ti ṣẹlẹ̀ ó lò wọ̀ fọ yé pé ẹ̀fọ́ tẹ̀lé mẹ́ta ẹ̀fọ́ tẹ̀lé mẹ́ta máa ká ní. ẹ mọ̀ pé yóò mú atakuta nẹ́bí sọ̀rọ̀ máa ní wàá ọ̀ àlọ́ alágbọ̀n ọdún fẹ́ẹ̀lì mbẹ̀ kí ni a fẹ́ wà ọ̀fọ́ ti rẹ̀ ní. àánú sí wa bá wọn ní tẹ̀lé ru wọn àánú sí wa fún wọn. ìdí nu sọ̀pọ̀lọpọ̀ ti sọ̀rọ̀ àwọn wọn. àmọ́ màálù ẹ hàn mí sọlọlá àìsàn ọtún ní sọlọ kàmá ọ̀rọ̀ àìsàn mọ ní sọlọ ẹ máa ti sọ̀rọ̀ ẹ kí ẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó mo ti sọ̀rọ̀ dáhà nínú wọn ló ti ti sọ láti lẹ́yìn àti bàbá tó lọ tún sí èyàn ti ń bá sọ láti lọ tún fún gbogbo ẹgbẹ́ báyìí wọn ní kí nínú ọkà alákọ̀ọ́kọ́ àtẹlẹ kejì ọkà bàtà rẹ̀ ló ti kà tó ti pẹ́ ọmọ sọ̀rọ̀ tẹ̀síwìdì tẹ́lẹ̀ náà ti sọnù ti wọn tó ń bá máa kà wọ́n àti ìwé. àwọn mùsùlùmí ti nàìjíríà yìí pọ̀ wọ́n kà máa wúra rẹ̀ fún nǹka bàtà kó o rẹ rẹ̀ nígbà tí ìmáàmù ọmọ bá ti àgé fún mi wá nígbà tí wọ́n ti ó ké bá ti rákà ó ti fi súra lé rákà lákòókò ó ti ké bá rákà lẹ́kẹ̀ẹ́ ó ti fi súra lé ẹ̀yin náà máa sọ pé ẹ ní jẹ́ kíkà tí ọ̀bọ̀n máa yín lọ́wọ́ iná ẹ̀ka dé ìdènà sọ̀rọ̀ ọ̀tọ̀ mùsàkì ìdókòrò kù. tẹ bá múra dáadáa torí ń bi tẹ bá ti bẹ̀rẹ̀ pé Ar-Rahman àwọn ọmọ wa sọ. tẹ ti sọ pé bó ṣe dìde lẹ́yìn náà dìde. ẹ dá kùn kí ni wọn fẹ́ wá òkú ọ̀sìn náà rárá àwọn ilé. níbo lẹ́yìn máa ń sàtáyà rí bọ́ọ̀sì sálámà. Hmm? asalaamualeykum ayyuhan nabiyyu sálámà pèrè kí ló ń dánú sọ láti pàṣẹ pẹ́ǹdì ẹ̀ kí ni abẹ́ wà wò kọ́sì ìjẹ́ ńbẹ òsì tá a fẹ́ rí wà wò kọ́sì rẹ̀ ńbẹ. ànábì tẹ́lẹ̀ kóró àní mẹ́rin àti kẹfọ́n ẹ̀kọ́ bẹ́ẹ̀ tẹ̀sí hajj yín lára mi torí pọ̀ ńlá gbọ́dọ̀ wà wò rẹ̀ kí lè bá yé wa ẹni tí wọ́n bá yàn sọ̀rọ̀ ọlọ́run òun náà ẹ̀dá gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń tẹ̀lé tá ànábì sọ̀rọ̀ bá àlùsẹ̀ ọ̀tá ànábì ni ọ́ èyí tẹ̀lé tá ànábì ọ̀rọ̀ alọ́n bá yàn án sọ̀rọ̀ ọlọ́n ẹlẹ́kùn ọ̀rọ̀ tí a lọ fẹ́ bá a sùn tí a lè ya ọlọ́n sọ̀tọ̀ ká yà nábì sọ̀tọ̀ káwa náà bá yàn án sọ̀rọ̀ ọlọ́n kò lè tètè kò lè tètè ọgbọ́dọ̀ jẹni tí ń tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa sallam torí kíni makhafatul wuqu'i fil bid'ah kọ́mọ́ bá ẹni tí wọ́n máa fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ tí wọ́n máa fi sọ́nà ànábì sọ̀rọ̀ láì sọ́nà ṣe yẹ̀yẹ́ yọ tẹnu lé àwọn olùmọ̀ orílẹ̀-èdè kan ní gbogbo gbà wọ́n mọ̀jú àríyí dídà wọ́n mọ̀jú àríyí dídà ẹgbẹ́ sọ̀kúsọ. títí nǹkan bá jẹ́ dídà wọ́n pè súnà yìí àbí tó bá jẹ́ súnà wọ́n pè dídà nítorí pé ìwọ kórìíra ẹni tí sọ fún ọ pé ń pè tẹ̀wọ̀n tù ọ̀fẹ́ ràn sànà jẹ́ bí ọmọ olè òfin fẹ́ràn ọmọ wọ́n mọ̀ á kórìíra àwọn àfáà tí ń tú wọn pé tẹ̀wọ́n tó bí jẹ́ wọ́n pè ẹ̀yin sẹ́ni tí wọ́n máa gbé yín lárugẹ bí bẹ́ẹ̀ ti kú tẹ̀síbá ọkọ́rùn tẹ̀síbá àbí ọgbà tẹ̀síbá ọba òṣèlú lórí tìrìtì ojú ẹyọ kan náà ni o wọn á fa òjò oríṣi mẹ́ta abẹ tọmọrìndín àgbàlagbà àti tàwọn bọ́ọ̀ì wọn á wọ bàtà alábọ̀ pẹ́tẹ́pẹ́ kan ọwọ́ dá láwọ̀ ọ́tà pẹ́tẹ́ kejì wọn bọ ọwọ́ bàtà pẹ́tẹ́ kan ọwọ́ pẹ́tẹ́ kejì àwọn tí wọn máa gbé yín kẹsí ayé lẹ́yìn pẹ̀lú hmm, wàlíì pẹ̀lú ìbáwò wàlíì dáadọ. irú rẹ̀ lẹ́yìn fẹ́ sẹ́ẹ̀mà tara yín jẹ bàbá kan ó sùsùn ó ní sí àlọ́ àlá náà lọ́fẹ́ tó para kpòrò wọ́n ti kọ́ lára àti mo ti gbé karama hmm, karama fún bàbá kódà nù karama bàbá kan kọ́lé lórí àwọn òfin kọ́lé àwọn èèyàn máa wá wá ẹ wá sọ di mazar ibi táwọn èèyàn máa bẹ̀rù àwọn kan wà sọ̀rọ̀ àwọn ti sádánà níbi ìtàrí o àwọn ẹni tí ń ga àwọn tí ń sọ́bẹ̀ tí ó sì máa fa àwọn èèyàn mọ̀nà bá bá síbẹ̀ wọn àwọn sọgbọn ẹsẹ wọn síbẹ̀ ṣàdúrà ṣàdúrà ti ìtàrí rẹ̀ àdúrà gbà ẹ̀ńtẹ́ni tí wọ́n máa ń gbé yín lárugẹ lórí rọ́ tí ó rí wèrè tí ò ní pè lásìwín irun ẹ̀ lẹ́sẹ̀ irú bídà yẹn kọ́mọ́tò bídà tí ẹ ti di kòbó rìyún kí ló kọ́ wọn lọ sẹ́ríà kòbó rìyún àwọn olùkọ́ sàárè wọn ò ní bẹ̀rù wọn torí rẹ̀ wọ́n wà á dojú lọ wọ́n á dojú wọ́n máa mú wọn fún àkókò nǹkan ní àdéhùn bídà tètè kan bá wá jẹ tó bá jẹ bídà kan máa pè é sún kí ni wọ́n ṣe ń gbàgbọ́ pè é bídà kí ló lè ṣe gbàmọ́ ìrọ́lá tara rẹ̀ nínú ìgbà yìí wa a ti pé ẹgbẹ́rọ̀ jẹni tó ti súnà ẹni tí ó bá ti bá wa sọ̀rọ̀ ọlọ́gbẹ́rọ̀ jẹni tó ti súnà báyìí jẹ́bẹ̀ yóò sì wà lọ́nà káwọn ọmọ bá wa dínà àmọ́ wò ó tó ń súnà ní àbí èso súnà tí ó bá ti tó ń súnà kí lábẹ́ tẹ́lẹ̀ bẹ̀ lọ́wọ́ tẹ̀lé elizabeth elizabeth jẹ́ àkùrán lọ ọlọ́mọdé agbẹ́bọ̀ púpọ̀ èyí ń bá ẹgbẹ́ bíi àdéhùn sọ̀rọ̀ Bukhari sọ̀rọ̀ Muslim àwọn kẹ́kẹ́ ta gbogbo lẹ́yìn kìíní kẹ́ máa gbọ́gbọ́ púpọ̀ kẹ́ máa gbọ́gbọ́ púpọ̀ káwọn náà máa sọ̀sọ̀ púpọ̀ kó kí àwọn oníbàárà wọn lè pọ̀ òrùkẹ́ ti gẹ́gẹ́ ẹ̀ ìgbà táwọn bá ti sabotage gbogbo ń táwà ní nínú Islam kẹ́ ẹ wá lè máa gbọ́gbọ́ púpọ̀ ẹni من عمل عملا ليس عليه أمرنا فهو رد gbogbo ẹni tó bá ti sẹ́kàn sísá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá lórí kó ṣe lóye ọlọ́wọ́ dà padà fún mi o. lóde kúkúrú lábẹ́ kọ́rọ̀ ọwọ́ mẹ́tàkùsọ wa fún gbogbo ẹjọ́ bá ní abáwa sọ̀rọ̀ ọlọ́ọ̀ ó gángan gbọ́dọ̀ jẹ́ni sísìn náà kó mójútó ọ̀ràn yẹn kó sì tún àyàn náà fi là wọn wá ní pé ìwádìí pé wọn lọ́ba ṣe lè máa mú òní ṣe sọ̀rọ̀ àti ẹ̀dàkọ̀ gbọ́rọ̀ eléyìí lọ́wọ́ àwùjọ eléyìí lọ́wọ́ gbọ́rọ̀ lọ́nà ẹni tó bá pé ó lè jẹ́ pé mọ́gírìbì ló tó ṣe sọ̀rọ̀ àti ìfàjì kí ni adé kọ́ lára rẹ̀ kí ni adé rí mú lára rẹ̀ torí ẹ̀ ẹgbẹ́ bá wọn. ó sì gbọ́dọ̀ jẹ́ni tó lè ṣàlàyé ìmọ̀ ní àlàyé yéké tó o bá ti lè ṣàlàyé mọ̀ lálàyé àlàyé yéké tó lè fi kẹ́ni tó bá ń sọ̀rọ̀ rẹ gbọ́ yé kò ní ìdí kan máa ṣe à ń bá ní sọ̀rọ̀ lọ. tọmọ ṣiṣẹ́ káfíńtà rẹ jẹ́jẹ́ mọ kọ́kọ́ ọgbọ̀n ní oko lọ torí ká ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sùn fáwọn èèyàn ń bùkátà ká gbèdè ó ṣe ń bùkátà ká lè ṣàlàyé nítorí káwọn èèyàn fẹ́ rí yẹn ọ̀pọ̀lọpọ̀ olóhùn ní ṣe Islam ṣùgbọ́n ibi tí nǹkan ti ṣe wá o pé àlẹ́ ni tó lè ṣàlàyé rẹ̀ dáadáa ẹni náà ní nǹkan yìí lójú ọ̀rọ̀ yìí ti pẹ́ ẹlẹ́sìn lẹ́sìn Islam tó bá sọ ààrẹ ní ṣàlàyé ẹ̀sìn lẹ́sìn Islam tó bá sọ ààrẹ ní ṣàlàyé torí ẹ gbogbo ẹni tó bàbá wa sọ̀rọ̀ ọlọ́ọ̀ yóò jẹ́ ẹni tó lè sọ̀rọ̀ dáadáa tí ó sì yé wa dáadáa òní jẹ́ ẹni tó pọ̀ ẹ̀rí pé eléyìí ń ṣẹlẹ̀ gan tó bá fẹ́ ṣèwé lórí irú rẹ̀ láwùjọ wa yìí èyí ń ṣèwé tó tóbi gan. ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sọ̀rọ̀ ní tó fẹ́ sọ ní fún wí torí tó kọ̀ tó bá ti wá lọ́dọ̀ ẹni tí wọ́n sọ̀rọ̀ báwọn èèyàn tí wọ́n gbọ́ àtìgbọ́ pọ̀. sàǹbù pé ẹni tí wọ́n bàbá tí ó sì fi yé wa tí ó fi rọ̀ wá lọ́rùn láti múlò. ẹni tí yóò bá bá wa sọ̀rọ̀ náà ó gbọ́dọ̀ jẹ́ ní sọ́sọ́ ìmọ̀ rẹ̀ òsì ń tá a lè fi sọ́mà bíi ká máa fi ń tá a mà sí wa òsì ń tá a lè fi sọ́mà bíi ká máa fi ń tá a mà sí wa ẹnikẹ́ni tí ì bá ti fi ń tọ́mà sí wa ìmọ̀ rẹ̀ ń ti ń lọ nù ìmọ̀ rẹ̀ ń ti ń lọ nù eléyìí jẹba torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ ti tàpéjúwe à ń kọ́ni lẹ́kọ̀ọ́ sí àpéjúwe kò sí ìmọ̀tẹ́yìn lè mà láyè kò sì sí bó ti lè pọ̀ tó sẹ́yìn bá ti kọ́yàn ìmọ̀ yẹn tún lọ nù wàlá ẹ̀ jù lọ́jọ́ kan tẹ́ wà tẹ̀ ní orí ma torí ẹ̀ ló ti jẹ́ pé eléyìí ọ̀sẹ̀ bùkátà fún ọmọ ti wá àdì fún yàn eléyìí ọ̀sẹ̀ bùkátà fún ọmọ ti wá àdì fún yàn ọ̀ràn yàn ló jẹ́ lórí gbogbo ẹni tó bá mà kó fi nǹkan máa ṣe wà kú. tí ọba jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀nyán yóò fi ọlẹ̀ ìmọ̀nyán lọ yóò fi ọlẹ̀. ṣùgbọ́n tó àwa ni pé púpọ̀ nínú àwọn ẹni tí wọ́n gbéra wọn síta ń bá ní sọ̀rọ̀ náà láwùjọ wa wọn ò mọ̀ nípa àmọ́ǹkan. agbẹ́kùbọ́ ti pé má kí wàá lọ tako máa rẹ̀. ìmọ̀ǹkan ò sí láti pèlẹ̀ torí pé ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìnira di olùmọ̀ lójijì ẹgbẹ́ ọ̀nà òní wọn gbàdé olùmọ̀ lójijì àyè tó ń dìmú àyè tó yẹ kó jẹ́ àyè tó lùmọ̀ dìmú àwọn èèyàn pé tí wọ́n mọ̀ dáadáa lónìí náà ẹni tó ṣe é pé àwọn tí wọ́n ìmọ̀ làwọn lọ kọ́ gidi wọ́n sì sàlàyé rẹ̀ fáwọn èèyàn gidi. àwọn èèyàn táwọn wá wò ó pé àyè ìmọ̀ tí wọ́n ti mú ó yẹ kọ́rọ̀ ọ̀mọ̀ náà máa jáde bẹ̀. torí káyọ̀ yọ ọmọ bá ti nǹkan gbàgbé. èdè ìnà tọkọlọpọ náà ti lọ kàn síra pẹpẹpẹ bí o tọ́ nìkan káwọn náà dákẹ́ ẹ̀ káwọn náà gbọ́ kankan. ẹ̀sìn náà kó ń tẹ̀yọ̀ bá mọ̀ òtún bó ti lè dọ́gbọ́n nìyẹn.

pé káwọn náà fi ọmọ sọ̀rọ̀ àbí kọ́mọ jẹ pé yá ń kàmọ́ sí alukurani ẹnìkan kà ẹnìkan tó kà ẹnìkan tó gbogbo àwọn ọ̀rọ̀ tó ṣàì láyé jọ òkúta ti bá ẹnìkan kọ̀ ká lóhùn kan ẹnìkan náà ti gbé lóhùn kan ẹnìkan ti gbé lóhùn kan ọ̀rọ̀ ọ̀rọ̀ láyé jọ kọ̀tà mẹ́rin tọ́ba tó sáfù tó dúró sínú pátó ti lọ́wọ́ ti fi ọ̀lẹ̀ ẹja mọ̀ tàbí tuntun wa náà ó lè já àníyàn iná ní ọ̀pọ̀lọpọ̀ bágéjì àdé but nígbà tí àníyàn da ìmọ̀ òsì wọn kàdéèsì wọn kàdéèsì wọn kàdéèsì débi kàfé táwọn náà bá láàmà ṣàlàyé àdéèsì ìbò ti ṣe wáyé ọ̀rọ̀ wò ní yàtọ̀ láwọn ilé wọn máa wò tó báyà tí wọn gan là ń gbọ́ tá à ń tún sọ ẹ̀ńtà àṣẹ ní ìsinmi pé ẹ̀jẹ̀ káwọ́ bẹ̀rẹ̀ sí ní kàńtà àdéèsì. táwọn sọpá dìtú táde fi sọ ọ̀bálàkà ẹ̀mí àdéhùn náà ọ̀bálàkà ẹ̀mí àdéhùn náà ọ̀bálàkà ẹ̀mí yóò jẹ́ ti káwọn èèyàn mọ̀ pé yẹ àwa náà ń nítorí wàhálà ni ok wọn náà ń bẹ̀ pé ọjà là ń tà irú là ń tà ní àbíyọ̀ alẹ́ sìn ọlọ́run lélẹ́yìí síbẹ̀ yìí mà nínú ọ̀rọ̀ ọ̀mà tí wọ́n ká alukur'an lọ sọ àdéhùn alábìsọ̀rọ̀ máa ṣẹlẹ̀ lọ sọ àtàlẹ́ ń àwọn òwe báwo la kùránì ti sàlàyé ara rẹ̀ tí a bá rí báwo kùránì sàlàyé ara rẹ̀ báwo ni súnà sàlàyé alukùránì tí a bá rí súnà tó sàlàyé alukùránì báwo làwọn sàhábà sàlàyé rẹ̀ tí a bá tún rí léyìí á tún wo báwo ni àwọn olùmọ̀ àgbà wọ́n ti sàlàyé rẹ̀ ìdí nìjọ jẹ́ pé tó bá gbọ́rọ̀ alùsùnà tàbí tó bá tún lọ títí títí títí tó lọ síbi kíbi láyé wà á rí pé ọ̀rọ̀ tó sọ náà lọ́lẹ̀ ní ọ̀sán torí pé gbogbo wọn ti wọn wọn máa ń padà síbi ìtawà síwájú sọ ni àwọn òdòdó tó lè fi wẹ́ wọ ọ̀ràn wọ́n máa wò pé kí ni sọ kí ni wọ́n sọ nígbà sọ làwọn sàlàyé fáwọn yìí ọkàn má ẹ̀kọ́ ọkàn má tútù kùtù tí ọ̀jọ́ ara wọn kò sí màá ná kátó wá pé ìpele kejì ibà tó pé láwùjọ wa ìpè tó ní káwá mà káwá mà ní gidi ètò torí pé ńgbà tó ọba tó nímà iná sọ ike tí wàá rí ọmọ takùmà rẹ ọmọ kankan tẹ́lẹ̀ náà kí ló máa ti ebi kàtàkàtà náà ilé ìjẹba a rí pé táwùjọ tó wáyé wọ́n yẹ káwọn èèyàn wá màgà ẹnìkan pé ìjọ kan ó ní kí ló burú ẹgbọ́n mi rè bá kí ló burú nínú kí lè máa mú kọ́ parí sọ́lá kọ́ pàdé àdúrà fáwọn jàmá kí ló burú mẹ́ẹ̀ ẹ̀ ń béèrè ní abẹ́ ń fi ń dá mi lójú ó ní ẹ ah, nítorí pé eh, ọlọ́run sọ pé fẹ̀yìndà fọ̀rọ̀fẹ̀tà pọ́ńpọ́n wọ̀nyílá rọ̀bíkà pọ́ńpọ́n àwọn àbá wa túmọ̀ rẹ̀ pé tílẹ̀ náà bá ti parí sọ láti kọ́ sàdúrà fáwọn mo ní a ah, ojú lẹ́ ń gbé ká o ojú lẹ́ ń gbé ká tó bá gbé pé ìtumọ̀ ayà yẹn sọ́nà lọ́sọ̀kalẹ̀. oníkèésà níbi lọ́wọ́ sọ̀kalẹ̀ ọlọ́ọ̀nàbí lọ́wọ́ sọ̀kalẹ̀ àwọn ìsìnkútù gbà wò ó ní oṣù ló one thousand four hundred years ago ok ẹnì kọ́kọ́ wàá máa fẹ̀ kíkọ́ ìpàdé àdúrà rẹ̀ ẹjẹ́ lọ wá mà ẹjẹ́ lọ wá mà eléyìí túmọ̀ sí ká níbi láti wá mà bá a bá dúró lórí eléyìí ó ti tó wa tá a lẹ́ni tó yẹ kó máa bá wa sọ̀rọ̀ ẹni tó bá dé kí ni ẹni tó bá nítorí pé àti máa tọrọ lọ gan-an lórí eléyìí ike ya o tún gbọ́dọ̀ jẹ kíníkà gbogbo tá ti kó jẹ ìgbà pọfẹ ní tu màmá ẹni tó lẹsẹ láti bá wa lọ ní àbúrò bá ti kó jẹ torí rẹ á dàgbé lórí eléyìí ó tó bá wọn ànímọ̀ agbọ́dọ̀ wà náà jẹ̀mọ́ nínú ojú ọ̀nà tá a ti wá wà náà ó náà ní kí ká payọ̀ lọ wattaqullaha wa yu'allimukumullah ọlọ́ọ̀ni ẹ̀ payọ̀ lọ ọlọ́wọ́n ọba ń sí màmá yìí àwọn olùmọ̀ nínú tẹ̀síì kan fáyà yìí wọ́n ní at-taqwa sababun wọ́n ní payọ̀ ọlọ́ọ̀ máa ń ṣe sábàbí kéèyàn onímọ̀ apayọ̀lọ̀ oníkálukú wa wa à ń pàrọ̀ wa fún wa títí ká rẹra wa lẹ̀ ká yọ ìgbéraga kó ní wa torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kó wá mà ìgbéraga ní òbí kó sì ti mà pé tí bá ti wà ẹni tí tìjú bá máa ń dà láàmú kò lè wá mà ẹ jẹ́ ká rọra wa. káfíńsìrà àdúgbò ẹni tó fẹ́ wá ní. torí kí n lè bá a láǹfààní àtijẹ́ni tí ó lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́ọ̀ mo gbọ́dọ̀ wà mọ́. ìmọ̀ tí mo ń sin wáìn tí n bá rọra mi ẹni lè wà. ẹjá bẹ̀rẹ̀ láti ìlú tó ní kálukú bá ń gbé. nílùú wa ládùúgbò wa kò sí náà ní ààrẹ ní tọ́mọ̀ jù wá lọ. tá a bá ti di pé ní tọ́mọ̀ jù wá lọ bá wà lórí súnà tí òfin ní gbajúwa jẹ́ nídàkejì ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n fẹ́ máa kọ́ ọ̀nà ibo ni kí n ti bẹ̀rẹ̀ ìyẹn ni tó bá ní ẹ̀mí pé mo fẹ́ jẹ́ni tó máa bá yẹn sọ̀rọ̀ ọlọ́ọ̀lọ́la ibo ni kí n ti bẹ̀rẹ̀ ìwọ sọ́sì náà wọn náà fẹ̀rù ọlọ́ọ̀ jẹ́ni tó lá níyà pé mo fẹ́ kó o lè yọ kárí torí táwọn ẹni tó kọ́ gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ láyé tí wọ́n bá nírò àníyàn bẹ́ẹ̀ ìmọ̀ ní tàkà débi tó tàkà lónìí. ní àníyàn pé ìwọ náà ń fẹ́ kí dáadáa tọ́lọ̀ wọn bá ti sí ọ́ kọ́lọ̀ wọn ti sọ ẹlòmínà. torí ẹ̀ tẹ́lẹ̀ ìbá ti wà fún wa ẹni tó wá bọ̀ ọyún ò ní sì darí wà gáìdì ẹ̀ tó bá ti gáìdì ẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run pẹ̀lú ògbọ́ ọlọ́run yóò láǹfààní àtijọ́ ìgbésẹ̀ náà wà mà kásùn kájí tó bá ti kẹ́límà kọ̀ọ̀kan ni wọ́n fọyà lójoojúmọ́ wàláhì tá bá tọ̀ gbàjọ́ ó ti di kẹ́límà mélòó tó bá jẹ́ mẹ́tálà mẹ́tálà mẹ́tálà kọ̀ọ̀kan kókó ọ̀rọ̀ kan nípa àmà kókó ọ̀rọ̀ kan nípa àmà kókó ọ̀rọ̀ kan nípa àmà ìní wọn ń kọ́ wa lọ́sẹ̀ ọ̀sẹ̀ lóṣù kan kọ́ kókó mélòó la ti máa kókó mẹ́rin ẹ wá lọ́dún tí ọba ti lè ṣe sùúrù tí ọba ti lè ṣe ọdún márùn lórí bẹ́ẹ̀ tẹni tí kò kọ ọjàmbá rẹ tí ń kọ ẹwú láàrin ọdún márùn nítorí pé ọ púpọ̀ ó ti tọ́ ara nítorí ká lè bá yọ àwọn èèyàn wa kúrò ọyẹ kí àwọn ẹni tí ó nímọ̀ kan pọ̀ láwùjọ sábà tó pọ̀ láwùjọ dáadáa ọmọ pọ̀ láwùjọ ẹ̀yẹ kéèsì gbogbo olú sẹ́ni tó fẹ́ sọ̀sọ̀kúsọ tó bá mọ̀ fáwọn onímọ̀ wà bẹ̀ ìsọkúsọ yẹn sábà lápá lọ sí gbogbo olú sẹ́ni tó sọ̀sọ̀kúsọ tó bá mọ̀ fún sólù màá bẹ́ẹ̀ ìsọkúsọ yẹn máa sábà lápá lọ títí gbogbo òlu táwọn èèyàn bá mọ̀ bẹ́ẹ̀ tí wọn ò tún kọ́ ìgboyà mẹ́ìmọ́ wọn kò sí pàlàpàlà gáfẹ́ ìtàkà tó ní ìtàkà nínú bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ nímọ̀ náà lẹ́sìn kọ́ wọn nígboyà nítorí tí wọ́n bá ní ìgboyà wọ́n lè ṣàlàyé òdodo tí wọ́n mọ̀ ẹgbẹ́ dọ́lọ̀ sọ fún anabi sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹ lẹ́nu fọ́ọ̀tà ni màá tó ọmọ وأعرض عن المشركين sọ́sọ́kè yányányányá ńdọ́lọ́ fi pọ́ lásẹ̀ kó o ti kọyìn sáwọn ọ̀sẹ̀bọ̀ torí pé tẹ́ẹ̀ bá kìí ṣe gbogbo ara ní ṣe sùúrù àǹtọ̀lẹ́ yìí pààrọ̀ wá fún wa níbi kíbi tá a bá wà ká rọra wa láti wá mà àwọn onímọ̀ nípa súnà láàrin wa iṣẹ́ ńlá ń bẹ níwájú yìí o ẹ̀yin gángan lára ẹ̀yin ẹ̀sìn àwọn èèyàn lójú kòkòrò kan ọkọ nípa kọ̀mọ̀tì sinmi ó pè bàtà bá wà láyé tá a bá kú tá a rà mí bá ara ìjẹun náà wọ̀. láti ní. èyí ti máa ọlọ́run ti ràn yín lọ́wọ́ ẹ ṣagbára láti rí i pé ẹ̀ ń ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn yìí ẹ̀ ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tẹni tí ń tẹ́gbólómù tara wọn ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tẹni tí ń nítorí pé ayé ti bàjẹ́ kò sí wàhálà ẹ dá àwọn ìdánilẹ́kọ̀ọ́ lẹ̀ láwọn mọ́tíláṣí gbogbo ìdánilẹ́kọ̀ọ́ náà sọ̀rọ̀ hí ẹ bẹ̀rẹ̀ sí ní sàlàyé fún wa látọ̀rí ètò kéré jù nínú tó ra sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ahli sunnati wal bí kápá àfijúra al-usulu thalatha bẹ̀rẹ̀. tẹ́ bá parí rẹ̀ fún bọ́tò ìtura nù ẹtú bọ́ sórí tíran ẹtú bọ́ sórí tíran kìí súnyà kìí súnyà rárá nítorí pé ẹ̀yin gbọ́dọ̀ alára ẹ̀kọ́ ní ọ̀nà jẹ fún gbogbo dábàá ìkó kọ́nyà àti nígbàgbé mọ́ láéláé. ẹ fi ìdánilẹ́kọ̀ọ́ sílẹ̀ fáwọn èèyàn nípa àìsàn kó ọmọ báwo làwọn tó máa ṣe náà ó pàtàkì púpọ̀ nítorí pé fẹ́ẹ̀kù táwọn èèyàn bá ní ẹ̀rí pé ìsọwọ́sí lọ́wọ́ yóò tún yóò dájú tọ̀wọ̀ èyí ti jẹ́ foundation fẹ́ẹ̀kù yóò tún ràn wọ́n lọ́wọ́ láti máa sin náà bòjì dá ẹ fi ìdánilẹ́kọ̀ọ́ lílẹ̀ fún àwọn èèyàn nípa tẹ̀síìrì alukur'an ẹ máa ṣàlàyé alukur'an fáwọn èèyàn oṣù rọmọbọ́ọ̀nà nìkan. náà àìsàn ti tẹ̀síìr ẹ máa tẹ̀síìr fáwọn yẹn gbogbo ìgbà nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ tẹ̀ ń ṣe lójoojúmọ́ ẹjẹ kọ̀ọ̀kan wà ń bẹ̀jọ́ ti tẹ̀síìr táwọn èèyàn ti ní àǹfààní àti máa gbọ́rọ̀ lọ fún ọmọ tí wọ́n lọ́ọ̀tì a sọ á tẹ̀lé ní ìdánilẹ́kọ̀ọ́ èèyàn nípa ìtàgé tí ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọpọtàkì tala ànábì ìgbà bóò ló ti wá bóò ní tọ́lọ̀ fún ìhàwó làwọn èèyàn kọ́ sí bóò lọ́lọ́ ti tààrà sí tẹ́sí fi adébí tó délé wọ́n tún ká dà láti mẹ́lẹ́ bákan náà àwọn àdánilẹ́kọ̀ọ́ nípa. أحاديث النبي صلى الله عليه وآله وسلم أم بكاتاك إذن كما مطلق السنفاوين أم بكاتاك كابرة لا تريد أن ترى تذكيري الأربعون النووية أبي بارك قسمة تذكيري أعطيها أدومي أدومي أدومي أدومي أدومي أدومي أدومي أدومي kò sádúró kankan nù rẹ̀ torí wọn ní sábàjọ rọ̀bẹ́ni lọ́dàjù wọn rọ̀bẹ́ni ló هم الذين يعلمون الناس صغار العلم قبل كباره àwọn ẹni tí wọn mọ kọ wa ní màtókèrè tí wọn ti tó kọ wa lè nílá torí bẹ́ẹ̀ lọ́jọ́ káwọn èèyàn kọ lọ ló kúrọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún pàǹdàbí ló kúrọ ètò kéré lẹkọọ kọkọ ẹ wà kọ wọn lè jùlọ ẹ kọ wọn lè jùlọ ẹ kọ wọn lè jùlọ eléyìí àrùbáwò na nàwáwíyà kọjá pé láti bẹ̀rẹ̀ eléyìí pàtàkì àwọn tíra hadith wọn kọ́ lóríṣiríṣi káwọn náà fi lélẹ̀ fáwọn èèyàn wa kó lọ́sàn ká mọ̀nà nígbà tá a bá fi kọ́ lórí pé à ń kọ́ sọ̀rọ̀ Bukhari à ń kọ́ sọ̀rọ̀ Muslim à ń kọ́ Abu Dawud àà olùmọ̀ńláńlá ó ti jáde láàrin àwọn olùmọ̀ńláńlá ó ti jáde láàrin àwọn tòlé ìpàtàkì káwọn ẹni tó ti pẹ́pọ̀ náà káwọn náà rọra wọn ètò kó máa wá lónìí ó tún di lẹ́yìn ó tún di lẹ́yìn oṣù méjì nítorí tó bá ti ṣe bẹ́ẹ̀ ò ní mà ká tún rárá wa lọ́wọ́ nípa pé tírajà láwọn ń kọ́ wa àwọn náà gbé lọ́wọ́ torí pé ní túmọ̀ sí pọ̀ wá mà ìwà kíyèsí ní ilẹ̀ lárúbáwá especially ní Al-Madina tó olùkọ́ kan máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nù síra kan ẹni tó mẹjọ́rìtì ẹni tó tó kún wájú rẹ̀ náà gbé síra lọ. torí pé àwọn òsílẹ̀ wọn lẹ̀ tó kọ́ wa kọ́ kí ó lọ́dọ̀ ọwọ́ pé mo ti múra mi wá mọ́sálásí tí mo tún kọ́ ẹ̀yà yóò lére ni gbogbo akẹ́kọ̀ọ́ náà wá gbé síra wọn lọ́wọ́ bẹ́ẹ̀ni tí ń kà ń ṣe ń kà tá a bá ń ṣàlàyé rẹ̀ níta bá rí tọ́sọ tó jẹ́ tuntun tí ò sínú síra á sì ṣe kọ́mẹ́ǹtì síbẹ̀ àìsè kọ́mẹ́ǹtì rẹ̀ àwọn àìsèkì inú gbèsè àyíwá pàtó agbẹ́tẹ̀rẹ̀ àlọ́kọ́ ọlọ́dẹ lómi mi tá a fọ́ náà tuntun yẹn nípa àti kàkúté ilé ẹ̀kọ́ làwà ilé ẹ̀kọ́ náà làwà tó bẹ́ẹ̀ làwà ń ṣe lónìí. alákọ̀ mi ìgbà tó parí tíra ẹnu ní òjò ẹ̀mọ́ tí tíra ṣe rí dúdú ní àbí funfun kò sí tí ó kù sí. tó ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn wọ́n padà máa kábàámọ̀ lọ́jọ́ iwájú ah! wọ́n ti ṣàlàyé tíra yìí fún wa wọ́n sì kọ́ wa òsì títọ́ sì ní lọ àmọ́ kò sí ìkankan lórí rẹ̀ àbíkọ ọmọ ọkọ kásẹ̀. àǹfààní irú àwọn alákọ̀ọ́ yẹn sì ni pé mo ti kọ́ síra báyìí mo ti kọ́ síra báyìí mo ti kọ́ síra báyìí bẹ́ẹ̀ ni títí láéláé mo ti kọ́ síra báyìí. ilé ènìyàn máa ń kójọ bí èèyàn máa ń kójọ bí èèyàn máa ń kójọ fún òfìsèyàn lólúmọ̀. àwọn náà bùkátà èló ń hàn sí àwọn síra ẹ̀ka ni ìdìbò wá síbi ìdánilẹ́kọ̀ọ́ lọ́sàn-án pa wá láéláé lọ́sì gbé tíra tàbí agbádá torí wọn lẹ́nu tí bá ti máa ń gbé tíra rẹ̀ pamọ́ ìmọ̀ rẹ̀ náà pamọ́ gbé lọ́wọ́ bólẹ̀ ńlọmọ ńlọkọ́ tó kò sí nǹkan àbùkù kankan mẹ́ kò sí burú nínú àwọn àlàkọ́tù wa kábíyèsí ẹ̀fọ́ kan sílẹ̀ nípa èdè lárúbáwá ọ pàtàkì. pẹ̀lú ọlọ ọlọ́ á padà fi ẹ̀kọ́ èdè lárúbá bẹ́ẹ̀ fún àwọn àlàkọ́tì wa nítorí pé àwọn ọmọ ń gan tí wọ́n bá tó ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa èdè lárúbáwá ẹni tá à ń kọ́ wọn pa sẹ̀ríà wọn dáadáa gbogbo eléyìí nínú tọ́jú ọ̀ràn yẹn lórí àwọn tí wọ́n bá ń mọ̀ láwùjọ ni àwọn ò lè pariwo káwọn sọ àwọn kan wúrò kórè ara wa la lè bá wí pé kí làwa náà ń ṣe kí làwa náà ń wò wájibù tí wọn ní ká ṣàlàyé ẹ̀sìn ọlọ́ọ̀ka wọn nínú tí ọlọ́run wa ní kó jẹ́ kó yí àwọn èèyàn kan sí lò èso tiwa ṣùgbọ́n táwọn ọba ti tiwa ọ̀yọ̀ ká lè bára wa wí kí làwa náà ń ṣe láti ṣàlàyé ẹ̀sìn ọlọ́ọ̀ka wọn ìmọ̀ yìí wọn bá kékeré táwọn ama káwọn ṣàlàyé rẹ fún yẹn ẹlòmíín náà kó náà ṣàlàyé jẹ ẹlòmíín náà kó náà ṣàlàyé jẹ ẹrí ti pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run máa fa àwọn kankan lẹ̀ jọ́ fẹ́ kọ́ náà àwọn kan fẹ́ kọ́ àwọn kan fẹ́ kọ́ torí bànújẹ́ lọ́tẹ̀lẹ̀ téèyàn bá mọ̀ tọ́wọ́ kúkú láyé ń bì láì jẹ́ kó ríyàn kọ́ ìbànújẹ́ ńlá ni fún náà ìbànújẹ́ ńlá ni fún gbogbo àlọ́ máa èdè nìta àti gbọdọ̀ sáà gbogbo ẹjọ́ lọ́n bá fún nínú ọ̀pọ̀ gbọdọ̀ sáà tó bá ti di pé kọ́ àwọn èèyàn débi pé nǹkan mi tún bẹ tọ́ ẹ̀kẹ́ fọ́ wọn ẹ̀kọ́ ẹ má sa àwọn ẹ̀sìn má sì ké ta lọ́lọ́wọ́n bó ti sànú ẹ̀yin náà wọ́n ti sànú àwọn ọmọ ẹ̀sìn náà nítorí pé ẹ bá wo àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wàlúwàhù kan bá ta hun ìmọ̀ òní débi tó dé lónìí ẹ̀rìn tẹ́lómi kọ́ kalẹ̀ ẹ̀ mọ̀ pé ìyẹn náà lọ́pọ̀ léyìí èèyàn lọ́lọ́ fúnra lóru mà yìí tọ́ba gbé pamọ́ ńkọ́ tọ́ba kú máa nú ńkọ́ àìmọye èèyàn ní tiẹ̀ kú máa nú náà tá a láǹfààní àti ìlú sọ àwa náà lára kí làwa náà fẹ́ ṣe fún ìlọsíwájú ẹ̀sìn Islam ìmàwó wa ọgbà pé ká múra wa wọlé jó ká múra wa wọlé jó ó sì mà yìí pé àkókò rẹ̀ wọ́n kọ̀ọ̀kan tó máa jó tó ọlọ́kọ̀ọ́. nítorí pé ó ti tó ìtọ́ ọ̀dà lè tó lẹ̀ ìwọ wá ní nǹkan ṣe tó lè múra rẹ wọ ọ̀fẹ́ kó sọ lólùmọ̀ ó mọ̀ kankan náà ìkọ́sí tó sọ wá ní wa ni nǹkan yóò ọmọ àpò ẹtùmọ̀ tó tọrọ bá ti agbọ́dọ̀ rọra wa láti tura sílẹ̀ kí o tí wọn yọọ ti máa tán yọ yọ ọlẹ́nu bí tó wúlò fún ọdí yọ yọ ọlẹ́nu bí tó wúlò fún ọdí bàmú káàtà láti wá nà tàbá múra wọlé tó tàbá kọ́ títòsí kankan tó lọ sọ́nà gbogbo pàtàkì ọkùnrin obìnrin mà nínú àwọn tí ńlá ńlá ńlá ńlá. tẹ́kọ̀bìnrin lọ́kọ́. kọ́dà institute kan wà tẹ́tí máa ń kọ̀wé láti fi competition láti gbẹ̀bùn. eléyìí alamir náà tọ́jà sílẹ̀ ti sàlàyé kọ́lọ̀ ọ̀fọ̀rí. lọ́dún kan tí wọ́n ní kí wọ́n kọ̀wé nípa kí ni wọ̀ àtẹ̀tẹ̀ obìnrin kí sì lójúṣe obìnrin nínú Islam wàhálà obìnrin kan ló gba ìsìn ìwé gbọ́kọ̀ gan bẹ lọ́dọ̀ ìwé yẹn wọ́n lọ bí seven hundred and something pages kò sí gbọ́kọ̀ tí yẹn lè dànù dáàbò ya obìnrin máa lọ́kọ́ kínní wàhálà ìsìn torí àti wọ́n àmọ̀ kọ́yé obìnrin náà lẹ̀ kọ́yé obìnrin náà lẹ̀ nítorí tóbìnrin náà bá mọ̀ òun ńlá ni tóbìnrin bá mọ̀ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ tóbìnrin bá mọ yóò sọkọ rẹ̀ láǹfààní tóbìnrin bá mọ yóò fi àwọn ẹbí láǹfààní yóò àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ láǹfààní. torí ẹ̀ ibi tí òòrùn sẹ́kù sí ó sì tó sàtọ̀ ẹgbẹ́ta wa náà gbẹ́yìn níbi àwọn àmà ká wá àmà àwọn àlùwà kọ̀ọ̀kan ń bùkátà à ń bùkátà káyé tara ìtàjẹ́ pọ̀ ní ìgbésí ayé yorùbá ọmọ ti sọ wọlé mà ọmọ ti sọ wọlé mà lọ́dọ̀ ó ti mà torí ṣe kí ni ó wọlé mà jẹ́ wọlé mà lè kó ti jẹ́ wọlé mà ìlì ló kù ń ké ti bẹ̀rẹ̀ sí kọ́ nígbà ọba ti oríta mẹ́fà oríta kóríta lókù láti oṣù tó wọlé bàbá òkú kankan má àbúkátà láti wá má bàbá mi lè ti dàgbà dayọ àwọn àmà lójú ara rẹ̀ bàbá mi fẹ́ dàgbà dayọ fẹ́ jẹun ẹ dàgbà dayọ fún lówó kẹta ẹ ti dàgbà dayọ fẹ́ wá ẹ̀yin náà múra jó ẹ wá kọ́ ìtọ́lọ́balẹ̀ lè kọ́ àwọn màmá màmá ẹ̀ka sàlátù àsàlátù náà ni lórí irọ́ ẹ̀yin náà múra wá lè ju ọwọ́ akọ́ mu àwọn ọmọ wa kéékèèké ẹ̀mú wa lè ju ọwọ́ akọ́ mu torí pé àwùjọ aburú ìkásẹ̀ lẹ́bẹ̀ bí ìgbà tí O sí àfi kí mọ̀ pọ̀ bẹ̀. tí màá bá ti pọ̀ pọ̀lọ́ọ̀ni ẹ̀ẹ́dẹ̀ẹ́ máa wá tó gbọ́dọ̀ aburú sẹ́kù ẹ̀ ní ìmọ̀ ẹni ni ma láti ti máa dúpẹ́ fọlọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń lọ sáwọn ilé kí wọ́n ti ń ṣe àwọn ọmọ lọ́nà kó ọmọ sì jáde láwọn ilé kí wọ́n gbà jáde èyí tó pọ̀ nínú wọn dọ̀ súnà alhamdulilah eléyìí tó túmọ̀ sí pé nígbà tó ń mú yàrá lẹ́tẹ̀lẹ̀ tí wọ́n jẹ́ onímú mi imú rẹ̀ ti wá bọ́ báyìí ọmọ mi dáadáa ló kú báyìí àdúgbò tó ìdílé ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn adigun yẹn táwọn ọmọ bá ń jáde wọn ò ní kútúbà méjì ká máa fi fún wa sí pé ẹ sọ́ra ẹ sọ́ra lẹ́ ń jáde yìí o ẹ má lọ darapọ̀ mọ́ àwọn abisokòtò tó ń bò àhà kí ni bẹ̀rẹ̀ lẹ́wù ẹ̀yin abisokòtò gbàǹgà kí ni bẹ̀rẹ̀ lẹ́wù táwọn ọmọ bá lọ darapọ̀ mọ́ abisokòtò tó ń bò ok ẹ̀yin ò fún wa ní immunization tó tó ọyọ ẹgbẹ fún wọn ní immunization tó tó pé kò síbi tẹ lọ láyé sẹni kò rí yí padà adúpẹ́ bọlọ àwọn náà sì mọ pé rọlà àwọn gbé ká tẹ́lẹ̀ ìtumọ̀ sì fi ẹjẹ àtúbọ̀ mójútó ìmọ̀ ká máa wá ìmọ̀ tá a lẹ ẹni tó lẹsọ sí kọ́ máa bá a sọ̀rọ̀ lọ ẹni tó bá ń mọ̀ nípa òfin ọlọ́run dáadáa tá a lẹ ẹni tó lẹsọ sí ká máa gbọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ náà lẹ́nu rẹ̀ àti tàbí tó wá àríwá àríwá sẹ́lẹ̀ ẹni tó bá agbẹ́lẹ́ ọ̀rọ̀ ẹlẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó ti wá lólórí rẹ̀ láyé kó ti wá lólórí rẹ̀ lọ́la kìíyà ìmọ̀ amálò téèyàn àti sórí rẹ̀ ọlọ́wọ́n bá dàpọ̀ kó fi ṣe wá lọ́sọ̀ ọlọ́wọ́n bá kó fi dáàmà kó fi mà wá kó bá fi àlùbáríkà tẹ́ kó fi mà wá kó sàdékùn mà fún gbogbo wa àwùjọ wa ọlọ́wọ́n kọ́ bá wa tún ṣe ọlọ́wọ́n bá kó ti wá lẹ́nu tí wọ́n máa tún kàdé kó má ti wá ní bàjẹ́ bàjẹ́ yìí ọlọ́run bá fún alọ́kàn lẹ́jọ́ ọmọ àtẹ̀lẹ́tà náà ti sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ yóò sì máa pèsè lọ síbi rẹ̀ yóò sì jẹ́ ní tó ṣe rí pé orí rẹ̀ náà ni wọ́n wà títí tó kù sí láàyè sílẹ̀. àwọn ẹni tó ń sìn ọlọ́nà tó ṣe kí báyà wọn máa náà sílẹ̀ àbáwọn náà ìmọ̀ká ló sùn wọ́n débẹ̀ ọlọ́run dàpọ̀ bá àwọn náà mọ̀nà ọlọ́run sàwọn náà lẹ́ni di fáwọn ọlọ́wọ́n ọba ẹni tó ń múlò tó alùpùpù islam kò sí wa ó ti wá lẹ́ni tó kó fàtẹ́yìn bá muhammed سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you. Ìjọba ìgbòho olùkọ́ sí orílẹ̀ mẹ́mọ́ kí èrò ìgbèrò ìṣòro ìrọ̀rùn ìgbòho bá ti ọjọ́ orílẹ̀ látàrí ìgbòho ìgbòho sí China, ọjọ́ orílẹ̀-èdè àti àwọn ọ̀rọ̀ ìgbòho ẹlẹ́gbẹ̀ẹ́ onígbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ń ṣe àgbàrá àwọn máa ń bẹ̀ láti gbé ọmọ wọn. Ìwà afẹ́gbẹ̀ẹ́ ní olórí olóòmọ̀ jù ní oké ní bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ àti pé ní bẹ̀rẹ̀ ní olówó láì. Ìbéèrè ìgbà tí mo lé olóòmọ̀ pé àgbẹ̀rẹ̀ ní ẹ̀sìn máa ń lo olóòmọ̀ àwọn ìdílé náà fẹ́ràn ìdílé àwọn àti ẹ̀ka ìgbà tó ń ṣe ìṣòro òṣèlú kí ló ń ṣe òṣèlú ní orí ní orí ní ìpínlẹ̀ láti lè gbé ìṣòro tó bá ìṣẹ́ ìṣe kí nínú ṣẹ̀rẹ̀ ìsáàmù sọ lórí ìkọ̀kà ojú ìjọpọ̀ ìṣàmù ọmọ ọmọ ọmọ. Thank you.

Àwọn àwọn ويعتبر الله عن جميعه عن تلك جهنم أخبرني الله Bilbao. Bí ẹran àwọ̀. Àǹfààní ká lo àwọ̀ wọn. alihamudulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ìjọ́tọ́ ká dín ọjọ́ orí wa kù ká dín iye ọdún wa kù lè jọ wà lápọ̀ọ́lẹ̀ ká lè bá aláǹfààní láti rí ẹ̀kọ́ kọ́ ní yunifásitì kan especially nílẹ̀ lárúbáwá nítorí pé tí ẹ bá kọ̀wé fún òfin kan gbà fún àwọn akẹ́kọ̀ọ́ wọ́n ní òbí wọn yọ ọdún tó fi lélẹ̀ fi sọ sí táàbì ẹ̀ pé èèyàn gbọ́dọ̀ tayọ rẹ̀ tí wọ́n fi ṣe dìgírí kọ́ọ̀sì yẹn sì mọ̀ pọ̀ ní tó twenty seven tí ẹ lè rìwáìnì ọdún rẹ̀ sẹ́yìn kó lọ sí ìbúra ní kóòtù tó ṣe declaration of age tí ó fi jẹ́ pé ọdún yóò sì ju ètò ọ̀nfẹ́ lọ akọni pé kò sí tàbí ṣùgbọ́n ìpínlẹ̀ òfin ọlọ́run ọlọ́run ọba ti ọ̀rọ̀ pípa lé wọ̀ gbogbo nǹkan ó sì lè jẹ́ sábàbí rẹ̀ lẹ́wọ̀n sọ fún gbogbo àwọn ọ̀wà pálapàla ó ṣe ṣe kẹ́ bá lọ́dọ̀ mùsùlùmí àmọ́ rọ ẹ̀ní bá lọ́dọ̀ mùsùlùmí ìjàmbá ẹ̀ní bá lọ́dọ̀ mùsùlùmí torí ìdílé èèyàn gbọ́dọ̀ parọ́ iye tọ́gbọ́n èèyàn jẹ́ iná lèèyàn kọ àti màgbá nílùú ọjọ́ òtítọ́ bá kì í sàǹsọ̀ káàlọ́ búra ìgbọ́dún wa yé báyìí lọ́jẹ́ torí kálíba rẹ̀ pọ̀pọ̀ mi tá a ti fẹ́ kẹ́pọ̀ ọlọ́run ọba ọ̀fẹ́ ká parọ́ kò sì sí tàbí ṣùgbọ́n tí mo bá ti ara rọ́rọ́ àṣàlẹ̀ àti kẹ́pọ̀ kò dájú pé ọ̀rọ̀ pọ̀ kódà tí mo bá rí kọ́nà ìtàn gan kí ni mo fẹ́ ti ṣe gbogbo orú yìí èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ àbọ̀ ibi kan onígbà mi nítorí pé mo ti pé twenty seven years àwọn ibi kan àti mo lè lọ twenty pé mo ti pé twenty eight years ẹ̀hìn kí n lọ síbò mi mà àmọ́ pé kí n fi rọ́ lọ síbẹ̀ pọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa. a ti ẹni tó lọ sí aljami'a al-islamiyya nígbà tó lọ ṣẹ́gun ti wà níbi ọmọ forty eight forty nine years. ìgbà yẹn àwọn lárúbáwá náà wọn máa ń gbà àwọn student ó wù wọn pé kí ọ wá kẹ́kọ̀ọ́ àwọn náà wọn kọ́ lọ́gbọ́n tó kó dín ọdún rẹ̀ tẹ́lẹ̀ bá àwọn kéèyàn náà gbogbo èèyàn kò sì tọ́ lábẹ́ òfin ọlọ kò tọ́ lábẹ́ òfin ọlọ àwọn ni wọn kọ́ kókó dín ọdún rẹ̀ wọn á dín bí twenty something years lẹ́yìn náà wọn ti lójú bàbá ẹ̀ sọ̀tà àgbàlagbà nílé tọ́ kọ̀ rọrùn fún un torí kékeré tí báwọn náà kàfi ọdún yẹn lélẹ̀ làgbà wọ́n ń wo ẹ̀kọ́ tó fẹ́ kọ́ ọmọ kó ṣe lé àti iye ọdún tí ó lè kẹ́kọ̀ọ́ tọ́dún máa ti ju ní wọn ó tún tẹ̀sẹ̀ dání tẹ́lẹ̀tẹ́lẹ̀ twenty two years lẹ́nu lọ́lọ́ yìí náà twenty twenty five ìgbà tí wọ́n ní generalize system gbogbo àwọn investing kọ́mọ yàtọ̀ síra wọn system jamiu islamiyya láti pìlẹ̀ ní pé twenty two years. tọ́ bàbá yìí wọ́n sá dínkù nǹkan bíi forty eight ṣe ń di twenty two tipatipa ló fi parí o tipatipa ẹ wá wo ibi tí aburú nǹkan yẹn wà àsìkò tí òun tí wọ́n gbà ní jamiat islamiyya ọjọ́ òṣìṣẹ́ ìjọba ní stéèjì wọn tíṣà ní ṣe lábẹ́ ìjọba ìjọba wọn fún láǹfààní in service kíkọ́ lọ kẹ́kọ̀ọ́ ìgbà tó wọ́n parí wọ́n gbà wẹ́ẹ̀lì wọ́n gbé hàn mí pé tí kò sọ́nà kan dáadé ràn lọ́wọ́ tí wọ́n fi gbóhùn tọ́dún padà sí tọ́wọ́ àgàgà torí pé ìwé ẹ̀rí yìí kò wà presentable fáwọn ẹni tí wọ́n fọ̀ ránṣẹ́ pé under internet. torí gbà tí bàbá forty eight ní ìṣó ti di fifty two àbí nǹkan kan tó bá ránṣẹ́ pé forty bàbá twenty two ló di twenty six lọ́wọ́ àgbàwé ẹ̀rí tí èso ìwé ẹ̀rí ọmọ rẹ ló mú wa. a mo ní kò sọ́nà kankan orí pé tí a bá ti mọ lórí irọ́ irọ́ náà ni ọba jáde àyè àti tó bá lọ sí ẹmbàsì bá lọ sí ẹmbàsì nàìjíríà àwọn ọbọ kọ observation sẹ́yìn certificate tó ń ti pé ọyẹ kọkọ àwọn kọ náà issue rẹ àwọn lè sọ pé ọdún tó ń kọ sí omi steeti ń bẹ́ẹ̀ lọ ọdún báyìí gbàgbà lọ́dún ẹni tó gbà rẹ̀ rí but eléyìí ẹ̀yìn ti wọnú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ nù àti ìsẹ̀yìn lẹ́fún yẹn certificate bó lẹ́sìn lè máa kọ observation wẹ̀ lẹ́yìn torí ẹ ẹni tó bá ti mọ̀ pé ó dun ọdún òun kù kọ́ má ti béèrè lọ́dọ̀ ẹnì kankan lẹ́ni kókó dáadáa ẹ̀sẹ̀ yẹn kọ́ má jẹ́ pé tẹnìkan ló ti sèkẹ́wọ́ tẹ́wọ́ pé gbogbo tí ọ̀dà kálukú náà ti mọ̀ pé kọ̀ dáa ṣùgbọ́n nǹkan tá a kàn máa wá ní láti sọ fọlọ́jọ́ pé dàrúdì àwọn ọmọ ọlọ́mọ mọ̀ pé ọ̀dà o àwọn bàbá eléyìí olóòtọ́ <laughs> pé dé àjọpín ẹni tó bá ti mọ̀ fún òun ti ọdún òkú má béèrè lọ́dọ̀ ẹnìbọ̀dì. ọmọ atọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú atọ́ba wọlọ́ ó lè foríjì ọ. àmọ́ sẹ́nìkan ló ń sọ fún mi kí n dínkù kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ. kọ̀tọ́ pé kò jẹ́ torí pé rọ́ọ̀nì ọlọ́ọ̀sì ti rọ́ọ̀lì wọ̀. wọ́n ní tá ń sàlù àlá tá ti bọ́jú tá a fẹ́ fọwọ́ wa tá a bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ àkàwọ́ wa ni àbí látọrùn ọwọ́ látòrí àwọn ọmọ àkàwọ́ wa láti bẹ̀rẹ̀ nítorí pé àkọ́kọ́ tá a ti ń gbàdá bẹ̀rẹ̀ àlùwalá yẹn súnà anábì sallallahu alaihi wasallam ni ṣùgbọ́n ní ìsìn ìtọ́lọ́ ti pa wá láti ẹgbẹ́ wa aydiyakum ila al-marafiq ẹ̀fọ́wọ́ yín méjèèjì títí dé títí kárí ìgbàwọ́ ẹ̀fọ́wọ́ yín méjèèjì títí kárí ìgbàwọ́ ọwọ́ ti bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ àká. tẹ́lẹ̀ ka yẹ wa ajẹ́pẹ́ ńgbà a bá fẹ́ fọwọ́ nínú àlá àtòrí ọmọ kan láti bẹ̀rẹ̀ ìbéèrè tó ń béèrè ṣe pàtàkì tó ṣe kó láwùjọ Yorùbá ń bí báyìí ibùn lọ́dọ̀ ọmọ bẹ̀rẹ̀ tó bá dá ilé lójú pọ̀ wọ́n yín mọ́ níbẹ̀rẹ̀ ẹ ẹ máa bá lu àlàyé lọ láì fọwọ́ ìgbà wo ni fífọwọ́ tó tọ̀rọ̀ ẹ̀ fẹ́ bá bọ́jú tán ṣùgbọ́n wọ́n ti fi wọ́n nu àwọn hadith hadith hadith bí hadith Uthman radiyallahu anhu nínú sahih Muslim pàánù bíi sálù àlọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú fífọwọ́ rẹ̀ méjèèjì kò ti sọ pàánù bíi jí lójú oorun èdè ní káàmì sọ pé abẹ́rẹ́ àlọ́ alábẹ̀rẹ̀ pẹ̀lú fífọwọ́ wa méjèèjì náà mẹ́ta mẹ́ta tábà tí wọ́n á fọ́ torí pé tá fọ sọ́nà ni. wọ́n ní kí ni ń tọ́yẹ kó jẹ́ ojúṣe àwa mùsùlùmí nípa tí ń ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí láwọn ìlú Islam ẹ̀rí Sòríyà Al-Iraq táwọn ìlú kọ̀ọ̀kan báyẹn kí lọ́yẹ kó jẹ́ ojúṣe wa. ibo ní Yemen kí lọ́yẹ kó jẹ́ ojúṣe wa ojúṣe wa náà ni pé gbogbo ibi tí ìnira bá ti ń ṣe mùsùlùmí láyé àmọ́ gbọ́ lára fígbà táwa ní ìsè gbogbo wa nù hadith sẹ́ni tí o bá ti dààmú pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí kò lè jọ́ka nù àmọ́ òwúgbà wa ní nǹkan ṣe láti máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ọlọ́nkọ́ bá kájọ tuntun náà yìí ńlẹ̀ kọ́ là wá kọ́ là wọn ọmọ ya wa mùsùlùmí nítorí bá burú ti ń ṣẹlẹ̀ ẹni tó kàn lọ́mà pẹ̀tà wá gángan alára ní nǹkan ṣe ọ̀rọ̀ pé àwọn lọ́kàn kọ̀ọ̀kan wa kọ̀ ṣẹlẹ̀ nítorí pé obìnrin mùsùlùmí tí wọ́n bá ń rámú tí wọ́n ti tipátipá bá lò agbọ́dọ̀ mọ̀pọ̀ mọ̀ ẹ̀yà wa ni mùsùlùmí tí bọ́ǹbù bọ́ọ̀lù tó pa agbọ́dọ̀ mọ̀pọ̀ mọ̀ ẹ̀yà wa ni and especially tẹ́ bá rántí pé ẹni tí ìjọba Súríà tó dojú ìjà pọ̀ jù àwọn àlùsùnà ni torí pé àlùsùnà lọ́pọ̀ jù ní Súríà ṣùgbọ́n wọ́n á wo ògbó ọlọ́run àwọn ẹni tí ń ṣe ìjọba lórí wọn ṣíà ni wọn wọ́n ń pè wọn ní ẹ̀ṣíà alàlàwíyà àwọn ṣíà àlàwíyà àwọn ní ìṣèjọba láwọn èèyàn lórí even more than ninety percent ọmọ sórí àhálù súnà náà. tọ ẹ wá wo ìjọba yẹyẹ oníwàṣekú pa àwọn èèyàn kéèyàn wò di máa ga bábà kí dandan òun kú tàgàtàgà ni mùsùlùmí àgbọ̀dọ̀ ran àwọn mùsùlùmí yẹn lọ àdúrà yẹn ni pé gbogbo gbàtà máa ń ṣàdúrà fọlọ́ ọ̀ràn mùsùlùmí lọ ọ̀ràn islam lọ ọ̀ràn mùsùlùmí lọ bí kíbi sábà ti ṣàbòsí fún wa láyé ràn àwọn ọmọ ẹ̀yà wa lọ ní Súríà ràn wọ́n lọ́wọ́ ní Palestine ràn wọ́n lọ́wọ́ ní al-Iraq ràn wọ́n lọ́wọ́ ní al-Yemen ràn ní gbogbo bíkíbi àti dam ràn wọ́n Somalia gbogbo bíkíbi táburú bá ràn Nàìjíríà gbogbo àrà mú pààyàn bínà tó ń ẹ̀ bá a bá lè ṣe nǹkan kan tó ká gbàdúrà lọ a gbọ́dọ̀ kúrò ẹni a gbọ́dọ̀ kúrò ẹni eléyìí pàtàkì púpọ̀. wọ́n ní kí ni ipò ká fi ọ̀rọ̀ wérọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ ká fọ̀rọ̀ wérọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ comparative religion studies. ọ̀tọ̀ kárí àwọn kan nínú àwọn mùsùlùmí tí wọ́n kẹ́kọ̀ọ́ yìí tó sì má dáadáa àmọ́ gba àwọn bá má tán dáadáa o àwọn ẹlẹ́sìn náà lọ́ máa gbọ́rọ̀ gbà kéde kó àwọn lẹ́nu fún mọ́tíláṣí Matthew ẹsẹ̀ ọ̀nù John nu nínú John ọ̀rọ̀ kan náà làwọn méjèèjì ń tẹ́lá fi hàn wọ́n bẹ́ẹ̀ ó súnmọ́ wọ́n kà á káwọn náà bẹ̀rẹ̀ sí ronú nípa ń dáwọn gbé lọ. ẹ̀rí nǹkan tọ́jọ́ wípé ọ̀sọ̀rẹ́ lọ́lọ́ ní kí wọ́n ṣe orin làwọn kan wọ́n ń tàbí reke ẹ wá pẹ̀ síbi báyìí ẹtí kọ́ làrí ń sìn orí bá ọjọ́ báyìí náà ni wọ́n ní kí ẹ ṣe kí sìn tó ń gbàgbọ́ pé òwe sọ́wọ́ àgbàpé tó wà lọ́wọ́ àkọ́kọ́ translation ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tí wọ́n ti yí padà yí padà yí padà ṣùgbọ́n tẹ́ ẹ bá kọ láti fi mú wọn mà pé àwọn wà lórí àmì kò sí nítorí burú mbẹ. ibi táburú wà ní kẹsàn-án agbé bíbélì wà mú kíláàsì kẹ́ ẹ máa sọ pé àwọn èèyàn yẹn ti sin náà táǹsọ̀ ni tí wọ́n ṣe ni kò sí nítorí àbẹ̀ kò sí nítorí àbẹ̀ nítorí pé láyé àná ìṣòro bá àlùfẹ́ lọ ó mà rọ̀ bí ẹ̀ lọ́wọ́ àgbà ẹni abala ìwé kan nínú tẹ̀wúrátà lànàbì rí lọ́wọ́ rẹ̀ ọlọ́bì wa ní kí lélẹ́yìn ó ní abala kánú tẹ̀wúrátà ni ojú ànábì sì yí padà lẹ́ẹ̀kan náà ẹgbẹ́ fi alukur'ani já pààrọ̀ ẹgbẹ́ fi pààrọ̀ dígbà alukur'ani tí ń jì wàláhi tó bá gbá nàbì Musa ọmọ Imran bá ń bẹ láyé kò ní ráyé gbé láì tẹ̀lé báyìí ni Umar tètè yẹn ju pépà ògbó wa ni kí wàá máa gbé bíbélì wa fẹ́ fúláṣí òsì ntàkù. ó ti burú jẹ́ iṣẹ́ mi ń sọ fáfọ́ ní tòwúrátà fáfọ́ àfọ́ ní tòwúrátà ni ó ti ka tòwúrátà àwọn èèyàn létí láàárọ̀ ìlàjì. bẹ́ẹ̀ ni wọ́n máa kà wọ́n máa kà pé a wá àti tọ́wọ́ àmọ́ tòwúrátà kò sí máa kúrá ní ẹgbẹ́ sọ́kúsọ. yọ máa kà sí wọn létí lágàdá lágàdá àwọn òbí súnà nàbì sọlọ́bà àdìsọ́nà lẹ́nu àtàdáhùn yẹn létí ilé ìjọba. tọ́ wọ́n ní lílọ tánàbì lọ́sọ́dọ̀ Waraqa ibn Nawfal àwọn afọ oníyàwó kan ní ẹ̀rí àwọn ọ̀nà lórí pé yẹn ń wò dáa torí bá nàbì náà lọ yẹ̀wò ní ìsọkúsọ lélẹ̀ yẹn lánàá kí lẹ́yìn tó ń fẹ́ káwọn sọkúsọ sọ ebi òkú wì náà wọ́n máa wò ẹ̀ tiẹ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ànábì tó sọ pé ẹni tó bá lọ sọ́dọ̀ yín yẹn wò ó bí léèrè ó yẹn wò dáhùn kọ̀ dáhùn wàá pàdánù sọ láti ogójì ọjọ́ ìmọ̀ náà á lọ sọ́dọ̀ yín yẹn wò àdájì tó ní tí oníyàwó bá sọ̀rọ̀ tó o bá ti lè gbàgbọ́ òṣìṣẹ́ kéde rí ẹ̀sìn ọ̀sìn kí n tiẹ̀ wá lọ sọ́dọ̀ lọ́jọ́ náà ó ní lọ́jọ́ wo ọjọ́ táwọn èèyàn lè ọkọ̀ maka yìí arábìnrin àwọn mọ̀kàrẹ́jì yàwó pẹ́pẹ́ wọ́n lè lùkọ́ lu nílò lu yìí àwárà kan ní ta lọ́wọ́ amúrú tó mú wá yìí wá tó wọn lè kọ́ lu báyà yẹn wò táwọn wí táwọn gbólógbò làwọn torí pé nítorí jọra wọn là á fi wò làwọn ó ti hàn bá nàbí ọmọ mi wọ̀ yìí ẹlẹ́bìkan ò gbogbo ànábì tó bá ti lè mú òdòdó tọ́lọ̀ fẹ́ràn wa gbogbo èèyàn ní ọ̀dọ̀ tààrí. tòbí tí tàbí ṣùgbọ́n pé wọ́n padà yọ lù ẹ rí fún ilé ànábì Ibrahim aleyhi salam lù ẹ wọ́n ti bàbá rẹ̀ gbé kó jìnnà tóun tó bá jẹ́ bẹ́ẹ̀. tòbúgbà ànábì Musa kò sákò kò kò sákò Misra kó tó tún ti padà dé lánàá yọ̀ lọ. tọ anabi Isa alayhi salam ọlọ́run ti kú ilẹ̀ pátápátá jọra wọn ni wọn ọba sọ pé yẹn wọn náà wọn wọn wọn ẹ̀rí nǹkan kan lára anabi dùbọ̀ lọ sí ìyàwó wò ẹgbẹ́ sọ̀kùsọ̀ wọn lẹ́kọ̀ọ́ pẹ̀lú anabi Muhammad sọ̀rọ̀ bá àwọn àríwá rẹ̀ ṣe nítorí sì yá wọn náà kí lọ́ọ́ yọ olóògbé tó kọ́ máa sọ̀rọ̀ sọ̀rọ̀ lé ìjọba tó jẹ́ lẹ́yìn náà wọ́n rọ̀kọ́ olùmọ̀ni nípa ẹ̀sìn àwọn ànàkọ́ra wọ́n ní bẹ nínú àwọn èèyàn méjì kan tí wọ́n wá òdodo ká kí Islam ẹ̀ tó dé orí pé wọ́n wá òdodo ká ni wọ́n wà tí wọ́n gbẹ̀sìn ànàkọ́ra wọ́n ní wárọ́pọ̀ sí ìbẹ́nu ẹni tí ń hàn síra ìbùràníyà ìbúrò táwọn nàtọ́ra yìí máa ń hàn ó ti há ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ torí ọ̀hún lónìí. ìrọ̀ látara síra tó mọ̀ tó máa tọrọ síra lọ́dọ̀ àwọn èèyàn wò àwọn sọ pé ọ̀hún yìí síra mẹ́tẹ̀lì nù. ọ̀kọ́lẹ̀ lẹ́bí ẹ̀ńdàwọ̀ ẹ̀lmọ́n nínú ìkìtà pé àdàbí Suleiman náà wọn ṣé sáńpùlù màá rí fún un àdéhùn nínú tíra àdáta nkóka torí pé kò lè jẹ́ kó nímà nínú ìtìjà àwọn akọ́jẹ́ máa ìdán lọ́dọ̀ sí wọn. ẹsìn náà kókó máa ń sọ pé kìtà nínú tíra ọlọ́ ìyẹn ni pé kìtà ọ̀lọ́ ó nímà nípa tíra ọlọ́ tíra ọlọ́ wo wà lọ́wọ́ sọ̀kalẹ̀ sọ́jẹ́ tíra àdá kò sí eléyìí jẹba. wọ́n ní àwọn kan sọ ike ọdún tánà bisalòlá àdìsọlá ṣe àìsà ọmọ ọmọ àná kìí ṣe táǹkà nùsíra wá àìsà dàgbà bíbẹ lọ. kọ́dọ̀ fún wa náà dé kìí ṣe síra lọ. ṣé ànábì ṣe àìsà lọ́dún mẹ́fà gbàtà àìsà ti wọlé ó ti ọdún mẹ́fà. tó ọwọ́ ku irú kílínà jẹ́ ẹ̀rẹ́jì ẹ̀ báyìí òdodo ni kò sí ìyapa mẹ lẹ́yìn náà sí ìwọ náà rọmọdé tó fẹfẹ wọn ni ọmọ tẹ́lẹ̀ kí ni wàhálà ìsìláàmù gbà pé ẹ fi ọmọ tó dàgbà tó bẹ rárá gbà wọn bí mẹ́ta ìdímọ báyìí ìsìláàmù gbà tó tọfẹ ṣùgbọ́n ọgbà tó tọfẹ torí pé oṣù náà nìkan ọmọ atọ́jú ìyàwó rẹ̀ títí títí títí títí títí ẹbí ìwé wa títí ìyàwó òṣìṣẹ́ bá lò lẹ́yìn tí ń yẹ ẹ̀sìn ó fi máa tọ́jú ẹ̀ adúgbò tọ̀sí wọn náà ọ̀dà títí tẹ̀lé mi láì. tọ́ torí de ilé ìsìláàmù pípa ọmọ tó obìnrin nígbàkigbà ṣùgbọ́n ìsìláàmù fi òdiwọ̀n sígbà tó obìnrin tó lè ṣe kíni tó lè ṣe bá lò. ilé ìjọba ti ṣe jẹ́ńdà. lẹ́yìn náà wọ́n ní igi mìíràn gà ẹlẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ̀ta burú ń bẹ́ẹ̀ nu gbẹ̀gbẹ̀ rẹ̀ kí ló fẹ́ fa gbogbo àwọn nǹkan tó sí ni làwọn máa dánu lé gbogbo ìtọ́wọ́ àwọn ọmọ ń parí ká tọba tó wọn náà bá fẹ́ gbélé ògbélé kẹta tó máa ń yẹ àkídà tó tọba wà lé yín o àbúrò ní ṣe yín o oru òní mú yín o òtútù kó tutù òní pa yín o bẹ́ẹ̀ náà bá ti láti dà lọ sí di òsàmì àmì àwọn òkèèrè rẹ wúlò ó máa ń sóògùn ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ó máa ń sóògùn ọ̀pọ̀lọpọ̀ àmódi ó tó àlàmì pé ẹni ilé yín ọ̀sẹ̀ ti kẹ́ lọ máa já nílé lọ nílé nílé onílé lọ kò sí tó burú ní ilé wọn ni ẹlẹ́dẹ̀ kìnìún ìkókò kọ̀lọ̀kọ̀lọ̀ ajá nu tó gbogbo àwọn ẹranko tó lọ sí ti jẹ wọn lé wọ àtàkì alé wọn ní sáà lè lu awọ rẹ sáà lè lu awọ rẹ àà gbọ́dọ̀ lu awọ rẹ a gbọ́dọ̀ lo awọ rẹ̀ a gbọ́dọ̀ lo awọ ẹlẹ́dẹ̀ kọfà bẹ́ẹ̀ awọ ajá a gbọ́dọ̀ lo ṣùgbọ́n sì ni ọ̀bọ ìkókò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ àwọn ẹranko wọ̀nyẹn tó bá níbi láti lo awọ rẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ torí àdìsá nàbà Muhammad sallallahu alaihi wasallam ẹni ayé máa di pọ̀pọ̀pọ̀ gbogbo awọ sábà ti lè sáyàn ó ti di ntọ́mọ gbogbo awọ sábà ti sáyàn ó ti di ntọ́mọ òsì tó burú nínú kọjá kí wọ́n sáyà àwọn awọ yẹn wọ́n sáyà wọn ẹ̀wà lò bẹ́ẹ̀ láti ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti ti ṣe bàtà kò sì sọ́dọ̀ gbin ìgbà ìṣe ti ṣe sọ̀dọ̀ kò sọ́dọ̀ gbin ìgbà ìṣe wọ̀ ọ́ sọ eléyìí lábẹ́ àfihàn ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn kọ̀kọ̀ hà wọ́n sọ pé rárá tá a bá gbàgbé ẹlẹ́dẹ̀ láwọ̀ awọ ti ẹ̀kú síbẹ̀ sí lè tọ́jú rẹ̀ kò lè mú orúkọ lọ́n pè lẹ́gbẹ̀ẹ́ orúkọ lọ́n pè lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà ni ajá orúkọ náà bí ní sọ bá tẹnu bọ́nú ìgbà ìfẹ́fọ́ lẹ́mìlú ẹ̀mẹ̀jì ọ̀kan nínú ẹ̀mẹ̀jẹ̀jẹ̀ pẹ̀lú ìfẹ́ tó tó fi yọ awọ ajá àtẹlẹ́dẹ̀ ìyẹn tẹ́lẹ́dẹ̀ bá láwọ̀ orúkọ apákanù àwọn ọ̀wá aláǹfààní àti mà torí mo rò pé <laughs> àwọn ọmọdé ń ṣiṣẹ́ wà a wájú torí iṣẹ́ bá wò dáadáa lóòótọ́ àwọn olùmọ̀ọ́yọ́ ń ṣàdédé sọ̀rọ̀ bá ń sáré mi tuntun lẹ́tẹ̀ ó dàbí ìgbà tó ti pé irun ló hù lára ẹran rẹ̀ kì í báwo wá ni apá kẹtẹ nípò láwọ̀ yẹn ni pé láàrẹ rẹ gẹgẹgẹgẹ lawọ́ tù ẹgbẹrẹ ẹmí rútù yóò ti kára wọ ara rẹ ní rútù àwọn àtẹlẹdẹ ló lùmí lé ìdáda àdúgbò tọlọ subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ìkéde kan wà kan bẹ́ẹ̀ ti fún wa.